ونستغفره ونعوذ بالله من انفسنا ومن سيئات اعمالنا من الله فلا له ومن فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا sí májèmú rẹ̀ èyí wá sọ pé a lè rí olè ọlọ́run ẹni tí ó kéwu àmọ́ ká gbà pé gbogbo máa ní ọ̀rẹ́ lé ènìyàn gbogbo sẹ́tì bá ń kó máa ṣe tí bá ti ṣe ṣe àrọ́ọ̀nù kò bá jẹ́ ọlọ́pàá kò bá jẹ́ káfí fatima kò bá jẹ́ sọ́jà kò jẹ́ makaliki kọ́tà kò bá àgbèrò ní gáràjì tábàtì rírò ìwé ìlà rẹ̀ olè ọlọ́run alákọ̀ọ́kọ́ olúwa ní alladhina amanu wa kanu yattaqu ẹni tí ó jẹ́ wòlé ọlọ́run olè tó bá ní ìmánì tó sì bẹ̀rù ọlọ́run orí ìmánì ni a ń ṣe àlàyé lọ́wọ́ tó ń tawálé kéèyàn ní ìmánì káyọ̀ ní ìmánì ibi táyọ̀ lọ sàfihàn ìmánì sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àbí ká ṣàlàyé táǹpẹ̀ ní ìmánì lọ́dọ̀ àwọn ahlus sunnah wal jamaa àwọn míì fi ìmánì sí tí ẹ̀nà sí lápòjú ẹ̀sìn ẹ̀rọ tó ní ọmọ rẹ̀ bá kú ọmọ kú fún lákìíní ẹ wá rí pé ẹ rí àpẹẹrẹ pé ó fara mú bára jẹ́ náà àárín kó bára jẹ́ kí làwọn ó sọ ha ó sì ìmánì ẹ jù sí òní lára àwọn àpẹẹrẹ ìmánì lọ́wọ́ imani parí síbẹ̀ àmẹ́lò mi lè wà tó jẹ́ pé ọmọ lè mú fún báwọn náà àbí tọ́pọ̀ tó lágbà ó ṣẹlẹ̀ sí tí ó sì ní jẹ́ mùsùlùmí àwọn ti bẹ́ẹ̀ ẹ dọ́dọ̀ rẹ̀ òun sí wá sí so ní táǹkì ní ìmẹ́rin àbí kí á rí orí wo ìmẹ́rin mẹ́fà kó pé lára èèyàn gbogbo ẹni tí orí wo ìmẹ́rin mẹ́fà jáwọ́ lọ nítorí òun lè jẹ́ mùsùlùmí àbí ìwà jẹ́ mùsùlùmí kò lè jẹ́ múmi sọlá ṣàlàyé ìmánì alákọ̀ọ́kọ́ àlèyímánú bìláì òun náà ni kíyàn nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run àwọn ọ̀nà tí ẹni nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run àti ṣàlàyé rẹ̀ kọjá àwọn nǹkan mẹ́rin ó gbọ́dọ̀ pé lára ẹni tó ní ìmánì pẹ̀lú ọlọ́run èyí tó tẹ̀lé ìmánì bìláì ó ní àlèyímánú bìl màláíkà tí gbogbo wa láti mà òun ni ká gbàgbọ́ pẹ̀lú àwọn màláìka àwọn onígbèrè màláìka agbọ́dọ̀ mọ̀ wọn lára àwọn tó yẹ ká mọ̀ pa màláìka pọ̀ tabati mọ àwọn tó yẹ ká mọ̀ lára màláìka òun ni ó wà pé mọ́ ní sára wa àmọ́ tá a bá mọ̀ tó yẹ ká mọ̀ pa màláìka àmọ́ tí ń jẹ́ màláìka ìlànà tá a bá mọ̀ tí ń jẹ́ màláìka bó la jẹ́ gba màláìka gbọ́ nǹkan tá a mà tá a rí wọn ní agbàgbọ́ bàbá rí lóòótọ́ àwọn agbọ̀wé ìròyìn màláìka rí òun ni ó jẹ́ kí gbàgbọ́ yẹn àti tóbi ọlọ́run bá ó sì kéde kó tóbi lẹ́nu wa. àwọn tó ti yẹ kí mùsùlùmí lè mọ̀ pàtàkì lọ́wọ́ lè máa bẹ̀rẹ̀ ní hálù súnà ó gbọ́dọ̀ lè ròyìn àwọn màláìka ní wọn gbà díẹ̀. àwọn màláìka tá sọ yìí àdàmú àwọn kan tá a lè fojú rí olùmọ̀láìka àwọn olè fojú rí wọn pé a ah, fojú rí màláíkà òun ló jẹ́ pé àgbọ̀dọ̀ ya fọ́tò màláíkà bá ìlú ti àṣìṣe ńláńlá ohun táwọn yẹn máa ń ṣe pàtàkì lọ àwọn máa ń rí àwòrán ní wọ́n rí àwòrán àrẹ́wà ìrọ̀lẹ́ àti ìṣàlátù wasalam nígbà tí wọ́n wá ní màláíkà tàgbé àgbò wá ní wọ́n wá rẹ̀ ẹjá pé ìbá wa àwòrán tó lọ́gbà ọkùnrin àwọn obìnrin àwọn obìnrin ló gbé wá ẹnì kò fẹ́ lójọ ilé yìí ò rí tí àwọn gbèsè rí àwọn yẹ̀húdí àwọn nàṣọ́rọ́ tí wọ́n ti kó sọ́pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn gbèsè rí mọ́kà àwọn dúró tó pé obìnrin màláìkà obìnrin màláìka náà sọ fọ́nà pé àwọn ọmọ tó bí obìnrin wọn so náà wọn ní náà gbèrè ní sọlá àwọn àti lọ́gbọ́sí náà gbọ́dọ̀ ẹwà nínú sínú wa ya àwọn màláìka yóò wá yà gẹ́gẹ́ bí obìnrin màláìka yìí sọbìnrin àmọ́ káwọn kọ́ màláìka ẹ̀dá kan ni wọ́n tà lẹ́tẹ̀lẹ̀ tà lè fojú rí àbìdúnà lillahi ta'ala báwa ṣe ń sin lọ́n làwọn náà ń sin lọ́n àwọn ẹ̀ka lọ́rọ̀ sí náà kọ́dà wọn máa kírun ń bẹnu wọn káàkiri bí tí káàkiri sí bẹnu àwọn ẹ̀dín ènìyàn ń sì bẹnu wọn mọ́mì ẹni tó jẹ́ mú ìlú bẹnu wọn ń bẹnu wọn ẹni tó lójú àná ń so àwọn aláìgá kò sí kéfèrè ní wọn sọ́rọ̀ ìròyìn ma ìrò àjẹnú àwùjọ àfọ́jọ ìròyìn àwọn àjẹnú ní èyí ò àwọn aláìgá ábìdú nílẹ̀ àwọn máa ń sin ọlọ́run bá láyé àtúntò lọ́wọ́ máa àmọ́ ọ̀hún àwọn èyí tako àṣọ náà rárá ṣùgbọ́n tí mo sì síwájú yẹn àṣìṣe ni ìròyìn àwọn àlìjẹ̀nú ni àwọn àlìjẹ̀nú bẹ́nu wọn káfíró wàbí ní hó mọ̀mìn àwọn màláìka gbogbo pátá wọ̀ ìṣẹ́ náà nínú ìyẹn àwọn màláìka máa ń sin náà wọ́n dà lójú náà sí ọba sí anabi sallallahu alayhi wa sallam anabi ní bẹ́ẹ̀ bá fẹ́ tutọ́ inú mọ́sálásí anabi ní kóra tu sí ẹgbẹ́ kàrá yìí wà lómìnirin kó má tu sí àbí má kí ọ lọ́wọ́ kó má tu sẹ́gbẹ́ ọ̀tọ̀ kó má tu sí ẹni ó tó gbà màláìka níbi ọmọ ní ẹgbẹ́ wa tí wọ́n kí àwọn màláìka yìí wà ní ìsàlẹ̀ ọmọ mi ní xasọ́ ìṣòro òbí yà wà lómìnirin àwọn ìròyìn tá a sọ pé ń bẹ pẹ̀lú ọlọ́run kò sí fún àmàláìka ọ̀rọ̀ nínú àwọn ìròyìn tá a bẹ pẹ̀lú ọlọ́run ọba gbé ọlọ́run ọba tí máa ń ṣe àwọn iṣẹ́ kan irú àwọn iṣẹ́ tó lọ́wọ́ ń ṣe òun àmàláìka ò lè ṣe wẹ̀ màláìka ò lè fún wa lọ́nà màláìka ò lè bá ti wáyé màláìka ò lè ṣe kankan fún wa ọlọ́run ọba ló lè ṣe ẹ̀dá fún wa bẹ́ẹ̀ gbàtọ́lọ́ wọn dá wọn nínú mọ́lẹ̀ ti dá wọn ó dá wọn àwọn ọmọdé ènìyàn látara ẹ̀rọ̀fọ̀ àwọn àlejànú látara ẹ̀jọ́ náà ó ti dá wọn àlejànú àwọn gbàtí ó dá wọn màláíkà nínú ìmọ́lẹ̀ ti dá àwọn màláíkà àwọn màláíkà yìí afọ ìyàwó Aisha ọdí ọlọ́wọ́ nínú àmàláyíká kọ́ wọ́n dá wọn látara ìmọ̀lẹ̀ wọ́n mọ̀ náà àwọn ọlọ́run nínú kìyàtù ta lè àmúrí ọlọ́run sọ ìmọ̀ àmàláyíká tí ó sì bá wà ó tó ń sọ àmàláyíká tó sì bá wà ní àwọn tí wọ́n máa ń tẹ̀ lọ́nà ọba náírà ni wọ́n yé fígbà kan takùtọ̀ lọ́wọ́ àmọ́ àwọn ẹ̀dẹ́ ènìyàn àmọ́ fígbà kan sí tọ́lọ́wọ́ ìgbà mẹ́ta ni àtàkùn tiẹ̀ báwọn mọ̀láíkà wọ́n ní agbára ọlọ́run bá fún wọn ní agbára láti yí sí irisirisi ẹ̀dá èèyàn àwọn mọ̀láíkà lè ṣẹ̀dá èèyàn wọ́n lọ bá ìyàwó àlà wọ́n lọ bá Mariam alayhi salatu wassalam náà wọ́n lọ tó yẹ yàrá àìsà jìbìrì bá tìbí jìbìrì lọ́ba bá olùbámu ẹ̀yàn ni anabi sallallahu alaihi wasallam jìbìrì náà ti wá bá a rí tó wá ní àwòrán èèyàn tábàlù hadisi gbọ́dọ̀ ní kàtọ ọdún yàrá náà tó àlà ó ní baynama nahnu julus inda rasulillahi sallallahu alaihi wasallam olùbàdàn táwọn àdúgbò alágbàá àwọn ìgbésọ̀ náà ni istala alaina rajulun ọkùnrin tẹ́lẹ̀ yọ sáwọn ni ó wá rí ọkùnrin yẹn bí èèyàn gbà tí arákùnrin wa béèrè kí ló àlejò ṣe gbogbo ẹsẹ̀ gbogbo ẹ̀ bàtà ọkùnrin wa lọ tán àlejò wa béèrè lọ́wọ́ àwọn àṣọ àbápé àtẹ̀lé ìlú nàmà sáàrì sáàrì sẹ́ẹ̀rẹ́ tí béèrè béèrè òní àwọn ọ̀gbọ́n wọn sọ́dún àlà wọn lọ́ lọ àfẹ́lẹ́bí ló mẹ́rin ìnáwó ó wá kọ́lé ní ẹ̀sìn ètò àwọn màláíkà náà àwọn náà máa sin ọlọ́run bá wọn. tó àwọn màláíkà bákan náà àlèmánù lè màláíkà àwọn ìròyìn tí ó yẹ káyọ̀ lọ màláíkà nínú wọn ká tó sọ àwọn nínú ìdífà màláíkà nílẹ̀ dà wọn wọ́n tóbi gan ó wà ní àti àní Muhammad sallallahu alaihi wasallam àti jáde wà ní fẹ́lẹ̀ ni àdébí ni ẹjẹ ń ròyìn àwọn màláíkà tí wọ́n gbé aláràṣẹ ọlọ́run tí wọ́n gbé lọ́wọ́ ẹjẹ ròyìn ròyìn wọn fún ẹ tẹ́rí èyí ló gbà pé ọlọ́run tóbi àwọn màláíkà náà kò sí bá a ti lè ya fọ́tò wọn pé gbogbo màláíkà fi tó rí àlè ya ìmọ̀láìfà tẹ̀lú báyìí ó tó báyìí àtó bẹ́ẹ̀. àmọ́ òye tá a lè sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà tó fún wa nípa àmọ̀láìkà pàtàkì jùlọ àwọn tó gbé àlàrà sí ọ̀rọ̀ lọ́wọ́ àkójá mọ̀ pé àmọ̀láìkà yìí kò sí tá a lè fi wé títóbi wọn. àníbi àmọ̀láìkà yìí láti ìka wọn bẹ̀rẹ̀ láti ìka wọn síbi etí wọn àlàfo pẹ́pẹ́ tó àlọ́bí ní àlàfo ti bẹ ní àlàfo tàmàláìkà bí tí wá sí mọ̀ yìí tí ó tó ìgbọ́n kan ó ní tàmàláìkà ó tó mọ̀ sí ọ sàbòmí àtún sànà ẹni tí a ẹni fún seven hundred years láti èjìká màláìkà débi tirẹ̀ àwọn màláìkà tó gbára sí ọmọ lọ́wọ́ ó èyí tí yóò rí ìpínyà mẹ́rin ó tó èyí tí a lè ní seven hundred years. kílá ẹni wé mọ̀láìka gbogbo tí a lọ gbogbo gbogbo tó bá rìn kọ́dà ẹlẹ́yìn kó rìn kọ́dà kó sí ìrìn ìrìn tí ìrìn bá rìn ìrìn tí ìrìn bá rìn wúwúwúwú kí lè dàbó sún ìrìn ìyá rìn láti yàgì níbẹ̀ wọ̀ kí lè tó sún bá ti kó sí òtò láàrin seven hundred years láti ìlọrin yà yìí wọ́n bá ti kí rà slow tó kó lè dédékù kó hmm, lè dédékù ẹ wá wọ ọ̀láyẹ́ká tí wọ́n gbára sí ọ̀nà wa àwọn mẹ́rin máa di lọ́wọ́ bẹ́ẹ̀ aláàrá sí ọmọ bá lórí rí ẹ̀ aláàrá sí ọmọ bá wà àtàkì lọ́wọ́ ẹ wọ́n sọ ìdò fóònù àdá wọ́n sì wá rí bó wà lẹ́ni tó wá wà lórí àdá gangan ó lọ fẹ́ tó lákàyọ̀ ẹ̀dẹ́ ènìyàn lè àwọn màláíkà bí ọlọ́run bá ṣe dá ẹ̀dá wọn ṣùgbọ́n àwọn báyìí aláti mọ̀ nípa àwọn màláíkà ọlọ́run ọba والإيمان بالملائكة يتضمن أربعة أمور kákòlò ọkùnrin yẹn gba màláìkà bọ̀ tí èèyàn yẹn ti rí ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ ẹlẹ́kejì nínú mẹ́fà tá à ń wá ó ti pín láàárẹ̀ ẹni ẹgbọ́n nígbà ó bẹ̀rẹ̀ nǹkan ẹtí fẹ́ gba màláìka lọ́gbà ẹni yìí ọtí wẹ̀ ọtí yẹn kankan yìí níbi ìgbà wọlé màláìka nǹkan mẹ́rin gbọ́dọ̀ pé lára ẹni yẹn. tabali mẹ́ta ẹni mẹ́rin ẹni yẹn gba màláìka pọ̀ ẹni yẹn ò kìí ṣe mùsùlùmí dípò pé ó jẹ́ mọ́mìnì dípò pé ó jẹ́ wòlé ọlọ́ wòlé jẹ́ láíláí. alákọ̀ọ́kọ́ àlìmọ́nù bí ojú dèyí kápá màláìka mẹ́ kápá màláìka mẹ́ wíwà na kálígbàtà ti fojú rí kálà nígbà wọn bọ́ ẹlẹ́ẹ̀kejì àdìgbìmọ́n bìmọ́n àdìmúnà a na mọ orúkọ wọn nínú wọn kálígbà wọn pẹ̀lú bá sì wọn dúbà wọn nínú àwọn tá a ọlọ́run ti bákan náà amorúkọ mikael amorúkọ rẹ̀ israfil amorúkọ rẹ̀ malakul maut amàwọn ilé náà tó wà lọ́sìn àwọn tábà orúkọ wọn a máa lè mọ pé mọ̀láìka ń jẹ báyìí ń jẹ báyìí àfi káàárẹ̀ lè fún nínú àtúnhàn pé àmọ̀láìka ń jẹ báyìí mọ̀láìka ń jẹ báyìí àdéhùn ẹ̀nẹ́bà Muhammad amẹ́ka ní báyìí kò sí mọ̀láyíkà tó jẹ́ àṣàrà ìlú kò sí mọ̀láyíkà tó jẹ́ bẹ́ẹ̀ pé àṣàrà ìlú kan bẹ́ẹ̀ wọn náà mọ̀láyíkà kò sókò mọ̀láyíkà tó jẹ́ bẹ́ẹ̀ àṣàrà ìlú ń gbẹ̀mí mọ̀láyíkà tó ń gbẹ̀mí a máa ní mọ́lákù limote mọ́lákù àlimote mọ̀láyíkà tó lọ bá fi sí kíá kó máa gba ẹ̀mí àwọn èèyàn olùmọ́láwọ̀ lọ́wọ́. ìkẹ́lẹ̀ kẹta òun náà àlìmáà mímọ́ àlìmú náà bí sì fàfẹ́. àwọn àwọn àwọn mọ̀láìkà àwọn tá a bá mọ̀ ìròyìn wọn ìròyìn tí ń bẹ fún wọn àwọn tá a bá mọ̀ ká nígbà wọn ti rí bẹ́ẹ̀ nínú ìta sọ nísìnyí nínú ìkànnì ìròyìn ìròyìn wọn ìbákan náà àmọ́ àwọn tó gbé alára sí ọlọ́run ọba lọ́wọ́ bá nẹ́bí sọ̀rọ̀ mọ́ àwọn àlùbọ̀sánná ó sì òbí wọn fún wa lọ ká gbà bẹ́ẹ̀ kí wọn fẹ́ kojú ọ̀pẹ́ ní àwọn eléyìí wọn á dúró sí tá àkọlù wọn àbí wọn fẹ́ lẹ́kàn lẹ́rí wọn dà ààrẹ wọn. àlèmọ́ọ̀nù bẹ̀rẹ̀ wọ ibi lára tó lè tẹ́lẹ̀ gbàgbọ́ wa kún òní ká gbàgbọ́ ìlú gbọ́ wàmí ni kà lára àwọn nǹkan tí ẹ̀ṣà ti ń bẹ́ bí àkídà àrùsúnà tí ọ̀ṣọ́ àwọn ẹ̀kú àrùsúnà máa ń gbàgbé máa ń gbàgbé ìbọn máa ń gbàgbé ìbọn níta bá rí táàsì gbọ́ àmọ́ tá nàbí sọ̀rọ̀ máa wọ̀sọ́nà tọ́rọ máa ròyìn fún wa àbánabi ròyìn fún wa káàkà tó ti rí náà nìyẹn àlẹ́bí ló ń ròyìn àwọn láìka tí wọ́n gbé àlàrà sí ọmọ ọ̀rọ̀ lọ́wọ́ bí wọ́n ṣe rí kìí sá mọ̀láìkà náà sọ náà wò àwọn mọ̀láìkà kan wà àwọn sọ ẹnu ọ̀nà náà àwọn mọ̀láìkà kan wà àwọn ni wọ́n di iná iná mú wọ́n di mú wọ́n iná yá iná mọ̀ wọ́n di mú àdébìnrin ọ̀rọ̀ ìmọ̀ pé àwọn mọ̀láìkà ìkọ̀ọ̀kan ni wọ́n wọ́n ṣe rí gíláàsì ìṣàlùmí wọn wọ́n wá mú okùn tí tó ti bẹ́ẹ̀ iná tí wọ́n ń fà wọ́n nínú ọlọ́pàá ṣe tó kọ́lọ́pàá yà á dùn nínú àwọn ìròyìn tí mẹ́fà àwọn aláìka tá a lọ́rọ̀ gbàgbọ́ ìròyìn ìrèlè ìròyìn ìrèlè ìgbà tí ìlú wa bá ní Muhammad sallallahu alaihi wasallam jìbìlù orí jìbìlù rí gẹ́gẹ́ bí ọlọ́run sí dákẹ́kẹ́ àwọn tó ní àwọn adáná ní ibi à kò ní sí jọ́nà ní tó sí anábì òní ní táwọn ibi dáhùn kálá àlọ́bárí màláìka èmi ò gbàgbé ní aláìka àmàlẹ́ bẹ́ẹ̀ bá sì jí padà kò ní gẹ́yàn máa bá lè ṣe ìrìnṣẹ́kù jù nílò ibi bẹ́ẹ̀ bá kojú rí bẹ́ẹ̀ pé ìlú rẹ̀ ọlọ́run á fi hàn ẹ́ bá pé kojú nínú bàbára bẹ́ ò ní yóò sì dákú bẹ́ẹ̀ bá dákú ní kó mọ́ jì mọ́ kó gbà bẹ́ẹ̀ lẹ́kì á mọ́ tó bá wá gbà bẹ́ẹ̀ lẹ́kì á mọ́ ló wà wá ní ó jí yóò lè tó bá ní mọ̀láìkà ó ti tán fún inú òun bí wàá ti fún ìmọ̀ láyíká ó ti tán fún inú òun. àníṣòro náà wà lọ sọ́nà ó lù wọ́n rí jìbìrì àlà àyájẹ́ yìí gẹ́gbọ́n náà wọ́n bá ó ṣe dá ìlú gàgàn lẹ́gà rẹ̀ gàgàn. ó ní ìlú ní ṣètòmí ha jẹ̀nà ní ó ní ìyẹ́ tí ń bẹ lára màláyíká jìbìrì àwọn ọlọ́kùnrin jìbìrì six hundred ìyẹn wà bẹ́ẹ̀ tọ̀ káwọn ọgbẹ́ ìyẹn kìí lílù bàtà ní sísọ ìyẹn ó lè máa tóbi lójú òyìn náà ìyẹn sísọ rẹ̀ pẹ̀lú báyìí náà lẹ́nu kájọ kọ́ra ìyẹn lè kóyọ̀ sísọ rẹ̀ tí o kó sínú pápá lọ tó ti bá lọ́wọ́ tí o lè kó pàmò náà ní ìyẹn sísọ rẹ̀ tó á lọ gbogbo ìyẹ àwọn adìyẹ tí wọ́n rí ẹwà ní dọ́tà náà ní orí ó rí jìbì gbogbo téńtéńté báyìí ní sánmà yìí bí ilẹ̀ ṣe wá tó kò sí àlàfo kan tó lè gba ẹnu abẹ́rẹ́ tí ìyẹn jìbì yóò gbogbo sánmà ìyẹn jìbì yóò sísọ náà wá gbogbo yá wá gbogbo yá sí lórí tó ẹwù tí ẹwù tá a rí sánmà lọ kásìkẹ́ máa wà ní desert area ibi tí ò sí gẹ́gẹ́ bí ẹ̀kẹ́ dúró ẹgbẹ́ sánmà lọ gbáà tí ó bọ́ọ̀lì lọ́tún ló sì lẹ́yìn jìbìrì wá dúró láàrin báyìí ìyẹ́ ẹ wá lọ gbà báyìí ìyẹ́ ẹ wá gbogbo sánmà kò sí àlàfo kan pẹ̀lú ẹ̀mà rẹ̀ kí wọ́n máa dábò ọwá ló ẹ̀dá bá ní sánmà báyìí ọ̀wọ̀lẹ̀ nígbà tá nàbí ànábì sallallahu alaihi wasallam ànábì ìsìnkẹ́lẹ̀ yìí òtútù mú ànábì tó ń la ànábì sálọ sí ilé tí ń sọ pé zamiluni zamiluni tó ní kí yàwó nǹkan sókè nìyí kí ó dásọ bò wọn ìròyìn ìkẹ́lẹ̀ tó gbọdọ̀ wà lára wa káàkiri tó lábájá gba anábì wọn wà gbọ́ èyí tí wọn bá ròyìn fún wa nínú àwọn anábì ọlọ́run ní wọn sì rírì àánú àwọn láyíká wọn ti rírì tánábì ròyìn fún wa àbọ̀nà ròyìn fún wa agbọ́dọ̀ gbàgbẹ́ agbọ́dọ̀ sí ìbéjì rẹ̀ tábàtì sí ìbéjì rẹ̀ ǹjẹ́ mùsùlùmí mọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin alìmán bìmán àlìmùnà min àmàlìhìn التي يقومون بها بحق الله تعالى lára ń sábọ̀ nígbàgbọ́ pa màláìkà a gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú àwọn iṣẹ́ tí kọ̀ọ̀kan máa ń ṣe iṣẹ́ tó lọ fún kọ̀ọ̀kan tó máa ń ṣe a gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ mọ́lákòlì bèrè mọ́lákòlì bèrè ọlọ́run fi sí ìkápá àbíkálẹ̀ kí a ọmọ ẹgbẹ́ sí máa nábi ọlọ́run òun lọ́lọ́run máa rán wá sáàlùfáàmì fáàmì ọlọ́run ìfún ọ̀fọ́ mẹ́sẹ̀jì ọ̀fọ́ mẹ́sẹ̀jì tí là fún gbogbo wáhìwá tó wá lè dá yọ sí alẹ́sọ̀lọ́wọ́ alẹ́sọ̀lá tó ti kú iṣẹ́ ìgbé ti parí torí kò sóbi sẹ́wọ́n bẹ́ẹ̀ kan bá wó hàn ní sọ́dún pé wọ́n rán wọn sí wa kí wọ́n lè pa fún wa ẹgbẹ́ ìpín ni wọ́n fún un àbábásá àwọn sí wa lọ́dọ̀ fún wa so Ànábì sallallahu alaihi wasallam òní ànábì ìgbẹ̀yìn olùsẹ́rẹ̀ bákan náà nínú àwọn tá a tó mẹsẹ̀ wọn mú wọn òun náà ni àwọn màláíkà tó yẹ pé wọ́n wà ní ipò kápọ̀ kankalẹ̀ iṣẹ́ wọn lọ́nà àwọn kan wà bẹ́ẹ̀ pé gbogbo tá a bá ṣe ń kọ kalẹ̀ agbọ̀rọ̀ bá nínú àgbọ̀ kí àwọn kan wà tán kọ́ sí wa kalẹ̀ ṣé wọ́n nígbàgbọ́ bá nígbà púpọ̀ náà wọ́n léyìn kìí sí gbàgbọ́ ẹnu ìnà àwọn màláìkà kan bẹ tán kọ́ sí kalẹ̀ ìgbàgbọ́ yẹn ó gbọ́dọ̀ máa lára rẹ tọ́ọ̀ bá sí lára àwọn èèyàn nǹkan tọ́ọ̀ lè dánwò wájú wọn mọ́ dánwò kọ́rọ̀ tọ́jú bẹ́ẹ̀ bá ti ń frí tí ò máa bẹ́ẹ̀ mi ara rẹ̀ sọ ní kọ̀rọ̀ ní tí ò lè sọ lójú àwọn èèyàn tí wọ́n á sí kọ̀rọ̀ kẹ́nìyàn kó kó yẹra wò dáadáa kó chẹ́kì ara dáadáa sọ́gbà wọn láìka bọ́ báyìí torí tábìlì lọ́wọ́ rẹ̀ pé ìtọ̀ lè ṣe gbangba lójú àwọn èèyàn sáwọn èèyàn yóò kọ́ mọ́nà gbàtọ́ wá dé kọ̀rọ̀ ìtọ̀ lè ṣe gbangba wá dé kọ̀rọ̀ wọn ọlọ́sì tí wọ́n lọ́nà hàlìkẹ́rì ó ní máa yẹ́lùfẹ́gbò rẹ̀ kọ́wùlẹ̀ ilẹ̀ làdé ìhìrọ̀ kíkù àti olúwa ní máa yẹ́lùfẹ́gbò rẹ̀ kọ́wùlẹ̀ rẹ̀ kọ́wùlẹ̀ ọlọ́run ní ọ̀rọ̀ kan ò ní jáde lẹ́nu wa tó bá ti gbọ́kẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ó kéré tó ọ̀rọ̀ kan ò ní jáde iṣẹ́ kan ò ní tọwọ́ mi ènìyàn jáde ọba ti òkú kéré tó ìlà làdé ìrìnàn kí ìbùdó àti àyàfi kó já sí pé àwọn tí wọ́n kọ ọ̀rọ̀ tó fẹ́ sọ àti iṣẹ́ tó fẹ́ ṣe àwọn tí wọ́n kọ kalẹ̀ wọ́n fẹ́ sọ èdè kò sí bàtà òye kọ̀ọ̀kan àgbà tó bá sùn àtúndìgbà tí láàká ìbá kò láàrin nìkan ló kù àtúndìgbà tó bá ti bàlágà nìkan ò ní kọ àmọ́ bá ti jòkó nísìnyí wọ́n kọ̀ọ̀kan nípa wa nítorí pọ́pọ́ wa nísìnyí alhamdulillah nǹkan tó dùn orí mi níwájú ẹ̀rọ ìyá wọn wá fi hàn wá pé lásìkò báyìí láàrín àpò báyìí láàrín báyìí àwọn àgbẹ̀ ní hálíkọ̀ à ń gbọ́ wà sí ọlọ́run wa àwọn kan ń bẹ bí ẹ̀dá sọ báyìí náà àwọn náà ń ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n báyìí tó wọ́n kọ́ bá wọn náà nǹkan tí ò ní ṣe kò ní tó wọ́n gbóyún sáwá fi hàn wọ́n. ọlọ́run ní gbólóhùn kò ní jáde lẹ́nu yín iṣẹ́ kò ní jáde àyàfi táwọn fẹ́ kọ́ àwọn rẹ̀ rọ̀fíìkù ní àti kò sí tó wé síbẹ̀ ó kọ̀ kalẹ̀ fún yẹn òun ló jẹ́kọ́ wájú láti fi àmà gbogbo ẹni tí ò bá gba àwọn màláìkà bọ́ yóò rí bẹ́ẹ̀ ti tara pọ̀ fún ọmọ tó wájú láti fi àmà àwọn gèfè rí nígbà tó wá fi iṣẹ́ wọn tí wọ́n fi hàn wọ́n wọ́n ni máa ní háàtàrí kìtà máa ní háàtàrí kìtà gbogbo sẹ́ni wọ́n ti wá sábà fi hàn wọ́n wọ́n á irú tí àwọn eré yìí gan. lẹ́yìn gbọ́dọ̀ sọ bí ọ̀tán wọ́dà ẹ̀mí ọ̀tán nílá àsọ̀hà. kò tẹ́ ẹ̀ mọ̀ pé ìtàn lè yọ wọ olùkọ́ kékeré àti kékeré àti ńlá ẹ̀tọ́ kọ́ fún mi. tó ní kọ́ kò sí tó ní kọ́ fún yẹn kọ̀ yìí náà ẹ̀tọ́ kọ̀ yìí náà àyè nígbà tó lè ra mọ̀ láyé òun ni ó jẹ́ kí yẹn nírú rí bẹ́ẹ̀ sótẹ́ bá gba màláìkà gbọ́ nítọ́ lè ṣe ń gbangba lójú àwọn èèyàn ọ̀rẹ́ sí kíni ọ̀rẹ́ sí ń kọ̀rọ̀ nítorí pé wọ́n kọ kalẹ̀ wọ́n kọ kalẹ̀ àmàláìkà ọkọ̀ kò sí òtọ́ lè ṣe àwọn ẹran sí abẹ́ rí o àmọ́ ọ̀rẹ́ sí abẹ́ bá màláìkà káwá sí wọ́n kọ kalẹ̀ sónú àmàláìkà àtàkọ̀rọ̀ gbàgbọ́ lélẹ́yìn ká sì gbàṣẹ́ wọn gbọ́ nínú àwọn sẹ́lífẹ́fà màláíkà Israfil òun ni màláíkà tó ń wà ní kí a iṣẹ́ méjì náà ti ẹ̀ àwọn òtí ti jẹ́bá ìtì wọn iṣẹ́ méjì náà tí wọ́n àwọn làwọn ó fa fèrè fèrè náà wọ́n pè wọ́n fa fèrè sínú òun nígbà tó wọ́n kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ wáyé ó yìí ó yìí ń pa ní táwọn náà pé òun náà kan pè lásán pé mo ń dù wá sí tí ń jẹ́ ẹ̀dá ọlọ́run tí ń bẹ lórílẹ̀ ayé tí ò ní gbọ́ nísìnyí báyìí àti kòkòrò àti èèyàn àti ẹranko gbogbo gbogbo ayé ló ti sọ kò ní sẹ́kù kankan màláìka kan ló fi sílẹ̀ mọ́ tó bá tún wá di ijọ́ àlùkìyà náà oníṣẹ́kì ẹ̀mí tó mọ̀ sẹ́nà nù gbogbo gbogbo ẹ̀dá tó ti kú láti jọ yìí wọ́n máa ń kú tó tó fàkiri gbogbo yẹn títí kálukó tó ti fi lẹ́ẹ̀kan náà kálukó tó lè dé oníṣẹ́kì tó ti jọ náà ìjọ àlùkìyà náà so ìgbàgbọ́ wa fún àwọn aláìka ó gbọ́dọ̀ àwọn akábẹ́ iṣẹ́ wọn lẹ́lẹ́yìn. a padà tábà ń mọ́kọ̀ wá àpàdà masàrà ilé dí àwọn ọkàn yìí èso eré eré ní ilé kágbàrà láìkàbọ̀ eré ní mẹ́fẹ̀ẹ́ wà toró lé nínú àwọn màláìkà nínú àwọn sẹ́wọ̀n tá a mọ̀ àwọn màláìkà kan bẹ̀ tó jẹ́ pé iṣẹ́ táwọn ń ṣe inú sàárè tí wọ́n wà wọ́n ń gbé ọsùn sàárè báyìí wọ́n ń da ẹ̀pẹ̀ wọ́ báyìí àfi táwọn àwọn tí wọ́n àwọn tí wọ́n dé ẹ̀fẹ̀ gbọ́ báwo bá sí tábà láwọn ti ṣiṣẹ́ padà ní kánlómi padà kánlómi ẹ̀fà kánlómi ṣiṣẹ́ padà bóyá o bá dé wọn ní kó bí ẹ bá sún wọn kúrò wọ́n yí ṣiṣẹ́ padà báyìí lé pẹ̀pẹ̀pẹ̀ wọ́n sì di ọ̀nà àwọn kan wọ́n ní káàdì kan bẹ tí ẹ lè di ẹ̀sìkéèpù àmì ẹ̀ wọ́n lágbà kan bẹ tí ẹ lè di ẹ̀sìkéèpù àkóbáwá àdájọ́ fún wa o bá lè fi ṣe fẹ́ràn tó ẹmẹ́rìkẹ́rì kan tàn mú yóò ẹmẹ́rìkẹ́rì kan tàn yìí pé bí ẹ bá ti lè bókù bá ti kú wọ́n lè ka sọ́tù mọ́lì ẹnu kàti sáré rẹ̀ àdísì tí ó lọ́la fi àyè àdísì mọ̀ mọ́ lọ́ni fi ẹ bí ẹ bá ti kú ẹ ka sọ́tù mọ́lì wọ́n lè kàti sáré rẹ̀ tí a lè ka fún amọ̀láìkọ̀ wá sí kí ní àbọ̀ ó yẹ sí ẹkùnrin ọ̀nà tí wọ́n ní sí kò sí ti ń yẹ́rẹ̀ kò sẹ́n tó lè kò sẹ́n tó lè tó lè fòbẹ̀ẹ́ kọjá ìbéèrè àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ lọ sáré kò sẹ́n tó lè sí rẹ̀ ìbéèrè wá rẹ̀ ẹni tí ẹranko jẹ́ mọ́ tó wù ní sáré ẹni tó lò gbé lọ táwọn ẹja wọn pín káàkiri ẹja jẹ àwọn ẹja kó káàkiri àìmọye ẹja lókè káàkiri àwọn kòkòrò jẹ káàkiri wọ́n lọ́wọ́ sí lẹ́yìn àwọn afárí kò lè ọlọ́run ti yẹn gbé ẹ̀ nígbà tí ń sàlàyé pa ọmọ ẹgbẹ́ ènìyàn fún àmọ́dàwó fún àkùbá ọlọ́run lè ní nípa yìí fún àkùbá tí wọ́n pa yìí kí wọ́n wá sáré fún yìí fún àkùbá ọ̀hún yóò kéré síta gbogbo ẹni tí kò sí ẹ̀dá tí kò fẹ́ sáré ìkòlìkòlì olólọ bẹ́ẹ̀ alẹ́bí fún alẹ́ àti ìkọ́tọ́ lọ́la fi à nípa arákùnrin kan arákùnrin ó níwà burúkú lọ ìwà burúkú bọ̀ ó ń parí kàmá bẹ́ẹ̀ fún pé ẹ̀sán bẹ́ẹ̀ ọ̀tọ́ wa fẹ́ kú wa fi àwọn rẹ̀ ó lọ fẹ́ bẹ́ẹ̀ òun ní kankan láwọn ọmọ ṣe bóun bá ti kú inú ẹ̀ kan ṣe pé wọ́n mú ara wọn kán mọ́ sí òun sí sàárẹ̀ ó fẹ́ ẹ̀sìkéèpù ìyanu sàárẹ̀ bọ́ọ̀nà bá bá lórí pẹ̀lú pé lè ló ṣe à ṣe ẹni bọ́ọ̀bẹ̀ ọ̀ ó ní ẹmú mi sọ mí ẹ bá sọ mí náà tán ẹ wá mú irú mi ẹ kó sínú gbá ìgbà ẹ̀ríṣiríṣi ẹ wá wá àwọn odò tí wọn lè sàn kanra wọn láéláé ẹ wò lákàyè tí àwọn odò tí wọn lè sàn kan ẹ mọ ẹmu lòkun ẹlò ẹlò ẹlòkó ẹlò ẹlòbá ẹsàn kan síbẹ̀ àwọn odò tí wọn lè parí ara wọn àwọn kan lè gbìyànjú wọn sì sọ síbẹ̀ lọ́tọ̀ àwọn àtàwọn kìíní yìí dé ibi tí wọn sọ sí ọlọsí àwọn ẹ̀kọ́ lẹ́ẹ̀kan náà kí ni Ọlọ́run tí ẹni fún fàyàkùn mọ̀ rí bá yóò sì mọ̀ rí bẹ̀ ọlọ́run wá gbogbo ẹ̀ gbogbo kẹfẹ́ a ló wá rí wá rí rẹ̀ lóò ti tó síwájú ọlọ́run ìtọ́ sábúnà nù ọlọ́run kí lójú ọdún náà léyìn wò kí lójú ọdún náà léyìn wò kọ́ṣe àtìkì ó ní ìpayà rẹ̀ náà ní o ọlọ́run sábúnà gbogbo ilé ilé ìlú àwọn afáàsúnà pé kò ní ẹ̀kẹ́ àlùfóògùn ìjà níbi ọ̀rọ̀ àkídà ọlọ́run gbà wá wíyàn níbi ọ̀rọ̀ àkídà sẹ́pẹ́ ẹni yẹn ó ti ṣe méjì alákùnrinlọ́tìlá ó ti ṣe méjì ń tagbá ọlọ́run pé kò sí wọ́n ṣe strong tó olóògbé kò tẹ́ ṣe méjì ó ti ó ti ó ti ṣe kèbè pẹ̀lú kò nígbàgbọ́ ni pẹ̀lú ẹ̀ ó gbà pé bọ́nà bá sí lówó òun lágbára fún òun pọ̀ ẹ̀dájọ yóò sì wá fún ìgbọ̀nfẹ́ wò ẹ̀kọ́ sunrin náà oúnjẹ ti papọ̀ apá èrí irun ẹsẹ̀ ìfún ó ti jókọ̀ ó wá bu ìlọ báyìí ó bu ìlọ báyìí sẹ́pẹ́ inú pàǹtì èrí ẹsẹ̀ irun wọ́n lè wúyà yìí ó wá bọ́ sí kọjọ ọlọ́sì ìgbà wà pé ọlọ́run mẹ́bí kí ló ló ti dánwò lé ìwò ó ní bẹ́ẹ̀rù rẹ̀ ti dánwò ọlọ́sì wò sí ọlọ́sàn tó jẹ fún so ọlọ́run gbà wá wí ọdún ọ̀dọ̀ ọ̀dẹ́ èèyàn àwa wí tí ó ló bá àwa wí ìmọ̀ ní o àmẹ́tí bá máa wọ́n máa kó lè mọ̀ àdúgbò ìdáta lọ́wọ́ àṣàwọ̀ ìṣúná ọlọ́run láwọn tí lè fìyà jẹ nìkan lórí ẹ̀sìn tó bá ṣe àmì yàjẹ́ lópin ìgbà tí mẹ́sẹ̀jì wa ò ti dé sí ẹ̀ ìwọ́n ló jẹ́ gbogbo àwọn àbá tí wọ́n ti lọ èyí tà ń sọ pàṣúnà lónìí àwọn ọ̀gbọ́rí wọn ọ̀gbọ́ ọlọ́kùnlẹ̀ wọn ọ̀gbọ́rí òun lójú ọ̀dá ẹ̀sẹ̀ tí yẹn fi dìbò ìdá wọn ká fún síwá ní sí kọ́dà àwọn tí wọ́n ń ṣe gbogbo bídíà fúnfún ní náà ṣe lọ rẹ̀ tí wọn ò rẹ́ni sọ fún wọn pé ìtàn ìsìn yóò dáa ọlọ́run níbi ìlọ́wọ́ yóò wọ́n ṣe torí pé gbà wọn ni kò sáfà tí ó ṣàlàyé fún wọn àwọn tẹ́lẹ̀ pé láàfà gangan gbà wọn gangan ní táwọn tẹ́lẹ̀ ń jẹ́ àfà kúfùrù náà ni àfà tí lọ sí jihad tí lọ bá wọn ẹlẹ́kọjá yìí nígbà tí wọ́n fẹ́ déjọ́ ẹlẹ́bọ̀ ọwá sí kílà kí wọ́n jáde rẹ̀ lẹ́bí oyin kí ló ń ṣe òun èyí ti kú fúrú já tó pé ìdán ní kí èèyàn sọpá kí èèyàn sí kílà kí ìdán ní ìdán sí rẹ̀ kúkú lónà ìdán tí ń bá àwọn tọ̀hún jà sí òun gangan lónà tó kéde yìí lónà sí òun àmọ́kùnrin àwọn òpin tí kàn jẹ́ bọ́ lásán oníkẹ́ ẹgbẹ́ kí kẹmọ kẹgbẹ́ ti lé rẹ̀ kẹmọ tọ̀nkan lọ́wọ́ rẹ̀ kẹrìnlẹ́kún kẹmọ gbé iná mọ̀lẹ́bọ̀nù àwọn àpẹẹkẹ yẹn yíwọ́ padà náà ara kẹ́ni ara ẹ̀bọ̀ ni àwọn àfà àti ìbẹ̀lá yìí tó náà àwọn àfà àti ìbẹ̀lá yìí lò ẹ̀dá púpà náà àfà wa rí báyìí àwọn tí wàá fa kọ́ ẹgbẹ́ wọ́ọ̀sì sọ ló fi jẹ́ pé ó ti sọ̀nù pé kí kọ́dà yóò jẹ́ ọlọ́run pé ọlọ́run sì ń pè rẹ̀ ní aláàánú ọlọ́run láàánú nù tọ́lọ̀ pa sọ pé ìfẹ́ rẹ̀ mọ́ tí a mọ́ sí bá ní kọ́dà bẹ́ ọ̀gá bá ọ̀gá tó burú lè wá gan-an jẹ́ pé àwọn ọ̀gá kan bẹ́ẹ̀ lè náà burú àbí lè náà náà burú ní tí ò kọ́ inú tí ò kọ́ inú tí a ló gbé lọ rí àmọ́ ìjọ ti bẹ́ẹ̀ lọ pé ó ti wà nù sẹ́sí rẹ̀ kó bá ti wọ kíláàsì gbogbo tó wà bẹ́ẹ̀ lọ sọ́mọ́ àbókọ́ sí bọ́ọ̀lù ẹ̀yẹ̀ bá ti mọ̀ wá rẹ̀ ọ̀gá yóò béèrè irú eléyìí náà ṣe ọkọ̀ àkẹ́kọ̀ọ́ wa ọ̀gá tí ò bá béèrè tí ibi tí ò kọ́ wa tí wọ́n ń béèrè lọ́wọ́ wa pé ẹ̀kọ́ mọ́mà á ní ọ̀la mu kátó á ní ọlọ́run ọba tó fà á mú ròyìn ara rẹ̀ ó wà lókè ìfẹ́ gbọ́ pé ẹ̀mọ̀ pé kò da ààrẹ kò da níbi àrẹ jẹ́ ni ọlọ́run peter ti lọ agbọ́dọ̀ nígbà pẹ̀lú àwọn màláyíkà tí wọ́n ń bẹ nínú kòtò yẹnu sáré tí wọ́n jù wá pẹ́pẹ́ wọn abẹ́ẹ̀bí lọ wà kálọ̀ pẹ̀lú àwọn màláíkà wọn. nínú àwọn màláíkà tá gbọdọ̀ nígbà tó pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe òun ni àwọn màláíkà kọ́mọ̀ wá fi síbi kí a àpáta àpáta lọ́lọ́run fi wọ́n ṣe àwọn nọ́mbó tó ti bẹ̀rẹ̀ àpáta kápáta wó kápáta sí kẹfọ́ kó gba fífọ́ ọlọ́run káwọn lẹ́nu sí bẹ́ẹ̀ láti lè máa sẹ́rọ̀ fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn báyìí bá ṣe báyìí à tó bẹ́ẹ̀ tá pàpàtà àwọn ọmọ láyé báwọn fi síbi àpáta báwọn ọmọ ẹ̀dẹ́ adáhùn bá ti ń fọ àpáta ó yá ẹ̀yẹ ẹ̀mọ́ ìjọba fífọ́ ti yí láyé ṣe bẹ́ẹ̀ papò sí irú iṣẹ́ tá a fẹ́ láyé àmì pàpàtà àwọn ẹ̀yìn ọlọ́run fi síbẹ̀ nítorí tọ́lọ́ bá gbọ́ ọkọ́lọ́ ẹ̀ báyé jẹ́ lọ́rẹ́ bọ́ bá fẹ́ báwọn èèyàn jà kò sẹ́ni kọ́nà wọn láti sọ́mà àwọn eléyìí àpáta lóyún wọn kiri ọ̀yá ẹ̀sìn dì í wọ́n sì sí yóò sì gbà sí sí tọ́nà fún àwọn sínú ọlọ́run balẹ̀ nínú àníbà Muhammad sọ̀sọ́lá bá lára nílò sọ́tọ́ ayé gbà tó débẹ̀ wọ́n lè kùn ànàbí òkú náà pàdé wọn tó wọlé àti sí wọ́n lè òkú ànàbí débẹ̀ ẹ̀yẹ ń jà ní lára ní Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní kí ìlú wa kó wá mú àwọn aláìka ní bẹ́ẹ̀ tọ́nà fi sọ yàpátá yìí ọlọ́ni káàmù wa kápẹ́ màláìka ìlú wa ní ìlú tó wà ó mú àwọn màláìka yìí wá àwọn mójú bá pàtàkì ọlọ́run ní wọ Muhammad fúnra rẹ̀ ni ó àwọn láṣẹ kí wọ́n sí àpáta tí bẹni tán ìwé kí wọ́n sí ìlú àwọn aráàlú rẹ̀ àlẹ́mi ní ẹ̀sìn wọlé ẹnìkan wọn lọ báwo ilé Yorùbá gbọ́ àwọn ọmọ wọn gbọ́ rahman lèlùmọ́ rọ̀hún rọ̀hìn lèlùmọ́ bẹ̀rẹ̀ òun ló fẹ́ gbogbo ẹ tó bá jẹ́ pépè ẹ máa ṣe wá sí gbogbo ọ̀dọ̀ ẹni mọ́ṣánná àánú àánú sáwọn èèyàn pé kán gbà kán gbà tó wá gbà ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wà nínú wá gbà kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ gbà wọn bá gbà àmì àwọn tí ó gbà ládùúgbò yìí dòní ẹlòmí èyí gbà ládùúgbò yìí àmọ́ àwọn ọmọ ti gbà wọ́n sì fà wọn mọ́lẹ̀ ọgbà àwọn bàtà wá dádúgbò yìí tánà bá kí ní ọgbà ọ̀rùn ní ọ̀dà ọ̀pọ̀ ọmọ náà wọ́n fi ní kò tí ẹ̀ ní jẹ́ kọ́ ọmọ rẹ̀ dé mọ́sálásí ìsàlùwàlá dépò pé yóò wọ mọ́sálásí wá kírun tí wá gbọ́wọ́ yìí kọ́dà wọn lè torí ẹ̀ kó ládùúgbò yìí ọ̀pọ̀ àwọn olùkọ́ délé àwọn ti lẹ́yìn tó wá tó ń jẹ́ àdúgbò yìí fúnra ẹ̀rọ àwọn sọ́yà yẹn o nígbà tó wọ́n dé ẹni oníṣẹ́ bí gidi ni àwọn àtúndà àdúgbò yìí gbogbo tó takò sí nílé ń bọ́ bàtà ti kú ya rẹ̀ tá bàbá rẹ̀ àwọn wá nílé ìgbà ni máa ń ṣe tó bá fẹ́ kásùbà nílọ kiri kan tó bá kí yọ àwọlé padà tó bá wọlé wá tó máa ń bọ́ àṣẹ ó lóun akọ̀ ọ́ bí òun wà lẹ́yìn èyí òun fi títí bọ́lọ̀ sí ìròyìn àwọn àlọ́sọ àwọn nílò olùkọ́ títí olùkọ́ títí pàtó bẹ́ẹ̀ náà kọ́kọ́ òun ṣe ra òun náà ní kó Ah, owó wa mọ́sálásí jọ́nà àkọ́kọ́ tí wà mọ́sálásí ọlọ́wà dánwò ọlọ́sà dánwò fún mọ́sálásí jọ́nà adáwòtọ́ ọ̀sẹ̀ fún ni pé bá ṣe sì fọ́n ọba ẹ̀rẹ́ ìṣẹ́kùnkùn kí mọ́sálásí rí ìgbà tí àbá lè parí ìkan ọba ẹ̀rẹ́ òun nìkan tó tẹ́kùn tó ṣe ó wá pariwo láìláìláà wà dàrú láàárín sẹ́rẹ̀ ó lè tán ohun rẹ̀ wá sáàdì gan sẹ́fẹ́ wọn ó lè ṣe rí kálukú wá àwọn èèyàn ò lè mọ́ra wá wú ẹ̀rẹ̀ wàláì tó kí aláàbájọ́ náà mo kàkà sí wọn ni mo jẹ́ rẹ̀rẹ̀ kú torí ohun rẹ̀ gan-an ikọ̀ wá kọ́ sọ̀ ọ̀dọ̀ máa ó wá ó Ah, àwọn ẹ̀ẹ̀bẹ̀ ọlọ́wọ́ ẹ máa ń bẹ̀rẹ̀ rí ó ní àwọn ẹgbẹ̀rẹ̀ bìrù ó ní àpá ẹnikẹ́tọ̀ àbújúmọ̀ rẹ̀ ẹnikẹ́kọ́ta wà ní ẹ̀tọ̀ àbújúmọ̀ rẹ̀ àwọn ẹ̀ṣẹ́ àdákẹ́ ó ní nígbà ó àyíkẹ́tọ̀ àbújúmọ̀ mi wọ́n ti àtọ̀ àbújúmọ̀ rẹ̀ sọ̀rọ̀ àà ah, tí padà wọn wọ́n sáré tọrọ tọrọ sàmì ọ̀nà ó ní pẹ̀lú wọn sọ sórí pé à ah, òun ò lékẹ́ sí o òun tọ́ ní dígbà yìí so bí ẹ máa jẹ́ olùbánisọ̀rọ̀ ẹ máa ní ráhùn ọ̀pẹ̀lú àwọn ọ̀pẹ̀lú sọ̀rọ̀ ẹmọ sọ́dọ̀ náà sí wọn pé èyí tá ń pè ní ìkẹmọ́ sí ibú ní kí sí nǹkan mi àgbówó mẹ́ ẹ mọ́ sọ ọ̀rọ̀ òdì sí wọn tẹ́ bá sọ ọ̀rọ̀ òdì sí wọn ó ṣeéṣe kí wọ́n fa àwọn ọmọ láàyè kọ́tà láti wá pọn mi ní kàǹkà mọ́ láti dé òkú mọ́tò kéde wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí àní muhammadu sallallahu alaihi wasallam lọ́nà kọ̀díkàlẹ̀ kọ̀díkàlẹ̀ lakum uswatun hasanah àwọn àríkọ̀sílẹ̀ àtàlùmọ̀ àti gbogbo ẹni bá fẹ́ sí tọ́lá yóò gbégbé so ó wà lẹ́bi alẹ́bi ní báwọn alẹ́wọ́lẹ́ kò máa lẹ́bi alẹ́bíná ẹ̀sùn wọn lẹ̀ wá kó ajé ní àbí wọlé jọ náà wọ́n sì ń kẹ́lẹ́ bàbá mi kí kó mọ̀ sí ọlọ́run tí sùn lágbára wà láì yóò ní kó mọ̀ sí ọlọ́run náà fún lágbára tó sọ bẹ́ẹ̀ wọ́n á gbé àwọn láì kàwá bá mi Muhammad pamọ́ láti fúnra rẹ̀ alẹ́bíná fún wọn lọ wọn ò ní kí wọ́n ṣe fún wọn wọ́n ní kí ló dé apá mi yóò bá gbọ́ àwọn ọkọ̀ alhamdulillah àwọn sì gbọ́ sọ àwọn mọ̀láìkà máa ń tọ́lọ̀ fa orí wọn agbọ́dọ̀ nígbà tó parí agbọ́dọ̀ nígbà tó parí bákan náà nínú iṣẹ́ táwọn mọ̀láìkà ń ṣe kagbọ́dọ̀ nígbàgbọ́ nípa irú iṣẹ́ bẹ́ẹ̀ àwọn mọ̀láìkà kan bẹ ìtọ́nù táwọn máa ṣe àwọn wà pẹ̀lú àwa ni àwọn àti sọ ilẹ̀ kan àwọn náà ń kọ àwọn tí kaba fẹ́ sùn tí wọ́n bẹ sùn tí wọ́n bẹ káyọ̀ náà kò sí ọlọ́wọ́ pé wàá sẹ́yìn mọ̀láìkà kan wá. òun ló jẹ́ pé ọlọ́sàn náà wà lọ́sùn púpọ̀ táríkà àwọn kan lówó lé wọ́n lọ bá sọ́jà ní sọ wípé a máa san owó máa sọ wa. àti wọn náà wà lẹ́jọ́ dáàbò tó dáàbò bọ́ mọ́júmọ́ kọ́lá kó so wọn ọ̀sán lọ sùn táwọn kan á kí ọlọ́run mọ́lẹ̀ lóru wọn á kí ọlọ́run mọ́lẹ̀ tí wọ́n náà fẹ́ wáyé tí wọ́n sọ tí wọ́n ju sọ́jà lọ sọ́jà lè sùn àbísọ̀ lè sùn bákan náà ebi lè pa sọ́jà kó fi bí tiẹ̀ lẹ̀ kó lóun lọ òun lọ jẹun sọ́jà sì lè gbà bọ̀dì kí ni ẹgbà mi àwọn màláíkà ta ló fún wọn ọlọ́run àníbi níbi máa ka ayàtà kù sí kó tó sùn ẹ̀rọ kan náà ni o ẹ̀rọ kan náà ni o ẹnì kan ti kàrà wọn rí mo mọ̀ sí sẹ́wọ́tì sí sẹ́wọ́tì ká ó níjọ́ ẹni yẹn ó ní pọ́blẹ́mù gbà yẹn ni wọ́n á wo pẹ́ẹ́bà tí ó tọ́ ni pé wọ́n fẹ́ sùn máa ka ayàtà kò sí ẹ̀kọ́ kan àwọn ọmọ ń ka àwọn gbà ọlọ́mọ ká dàbọ̀ mẹ́wọ̀n kún fún un àmọ́ sẹ́wọ́tì wọn ni kò máa ṣe ọ̀pá rẹ̀ nù ọ̀fà dóòsì lágbẹ̀lẹ́ yìí ìwọ́n tí wọ́n ní wọn lo paracetamol ẹ̀yọ̀ kan so wọ́n lo paracetamol <laughs> ó lo seventy bí ẹni tó lọ bá àwọn tó máa ń ṣe pàtẹ ègbò ó ti o àwọn tó máa ń ṣe pàtẹ ògùn àwọn ọba wọ́n ní òun ò lè ṣe dáadáa nílé ṣe o ó wà lóun ò lè ṣe òun ò ṣe dáadáa láì tó ń mẹ́ wọ́n fún àwọn ní olóṣù méjì ó wà kọ́ọ̀mù méjì wọ́n padà dé san rẹ̀ <laughs> sọfàdósì nìyẹn kò lè ṣiṣẹ́ mọ́ ìṣẹ́niṣẹ́ ní òṣè àníkò rọrùsùn àrọrùsùn wọ́n sì kò tí sẹ́mùtí ọmọ àtúkọ́ ọmọ bí sẹ́ni yóò ti sú ọ ẹyọ kan lọ́sì àníkò bá ṣe ọ̀kan ọlọ́run àwọn ọmọ aláàfin kan náà mọ̀láíkà tó kó kó sí ọ ọlọ́run ọgbọ́n ọ̀sọ́ àwọn mọ̀láíkà láyà súnmọ́ kí wàá dúró tí o ìtí mọ̀láìkà ọmọ wa sọ ó ju tí èèyàn lè sọ lọ ọmọ ẹgbẹ́ ènìyàn nítorí wàá fojú rí kan ló sọ ẹtún fojú rí nìkan ló ń sọ àmọ́ mọ̀láìkà alìjẹ́nù lè dé ibẹ̀ kò lè kò lè bẹ̀ because àwọn tó máa ń sábúrú fún yàn tó máa ń sàfihàn alìjẹ́nù máa ń lò ẹ̀ẹ́dẹ́gbẹ́jáde kan tí wọ́n ń sàfihàn wọ́n sàbúrú sí ọ túrú alìjẹ́nù ló gbà wá àlìjẹ̀nú dìre àtàwọn aláìdá àwọn èkún ilé pàdé láíláí òun ló fà á jẹ́ pé ọba àwọn àlìjẹ̀nú ìlísù òun náà lẹ́dẹ̀ àwọn àlìjẹ̀nú nígbà tí ó tó lọ pàdé pọ̀ pẹ̀lú àwọn ará maka tán yọ pílánì pé àwọn fẹ́ lọ ja ara màdínà lógun àwọn àti Muhammad sallam ó wà lára ó gbé àwọ̀ ẹnìkan wá o ó gbé àwọ̀ alábáwá ní ìbí ajagun tó bá wà lójú ogun ẹ̀mí yóò balẹ̀ ó wà lọ gbáwọ̀ rẹ̀ wá ó náà bá wọn sí mítìn ó náà kún mọ́ pé ẹja lọ gbogbo bá nàbì àwọn lọ sọ̀pọ̀tì yìí wọ́n á jọ lọ. bí wọ́n ṣe dé ogun bá dára ogun àkọ́kọ́ kákọ́jà náà ni àwọn mùsùlùmí òǹkà wọn tí ọ̀nà tàfin tí ọ̀nà tàfin kò káwọn bí yálà bí wọ́n ti kúrò lọ́wọ́ òbí náà mú kàlọ́nù lọ sí tí ọ̀nà tàfin lọ sí kò káwọn àṣà àbúgbà àwọn kan jàmbá rẹ̀ wọ́n sì ń wéèrè wọ́n ń wéèrè irọ́ ni o. ẹ wọ́n láwọn kèké rí òǹkà wọn gẹ́gbó sí wàá bí ìgbà wá pé wọ́n lé ní one thousand. wọ́n sì pọ̀ tó tábà mọ́ àwọn mùsùlùmí ní méjì wọ́n rí wọn pé èèyàn méjì ẹ̀ sàfi mú mùsùlùmí kan. bàtà ló pé kàwọn mùsùlùmí pé ó pé àwọn mùsùlùmí ti dúró tọ́lọ́ ọlọ́run á ní kí àwọn láyé ká kan sọ̀kalẹ̀ wọ́n sọ̀kà láti sánmà ní ṣẹ́gbẹ́ mọ̀láíkà wọ́n ti bojú rí àbá bá ṣe sọ̀kà láti sánmà ìbílísù ti wọn ló bá mú eré ó kọ́ lẹ́bà ah, àwọn tó wọ́n pè pé níbo lọ ń sá lọ níbo lọ lídìí ogun wa ó ní ẹ̀gbọ́ ìní àárọ̀ máa lẹ́mọ̀tàrọ̀ ní tẹ́lẹ̀ òrí èmi ti rí ṣẹ́yàtọ̀ náà kò nídìí ká máa lọ sógun anábì ti tó wa sallallahu alaihi wasallam èmi bíkọ́ tó lọ sí wa ó lè pàtẹ́tì ẹ̀ èmi ò rí nǹkan tá a ní bùkátà sí kánábì sí wa bẹ́ẹ̀ bá fẹ́ sọ lónìí àgbákò ní kó rárá ọ̀tọ̀lédì ògùn ọ̀tọ̀lédì ìpara wọ́n ní kó gbé kan síbi ìrọ̀rí yìí yóò wá kó jẹ báwọn náà sí ànábì tánàbì kẹlẹ̀ ká àyà tàbí sí mélòó ẹyọ kan ọlọ́run arán mọ̀ láìka kan sí ọ ẹyọ kó ti ẹ gbọ́ ọ̀rọ̀ méjì kankan sí ẹ máa sọ bí aburú èèyàn ẹ sì máa sọ bí aburú àwọn àjẹmú ẹ jẹ́ káwọn mójútó dáadáa kọ́ra kankan ọ̀nà wa bó bá sọ ọ̀sán náà sùn ṣe pé àwọn ìgbà wọn pé wọ́n máa tójú oorun mú yàrá bí wọ́n bá ti ṣeré ìwòye tójú oorun wọn gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ lójú oorun nínú ọlọ́ ó wọ ọlọ́ ọba ọlọ́ fẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sí kò sí kò náà ní kankan kò sí ẹ̀rọ kan náà ní kò sí àwọn màláìka kan wà bó fi jẹ́ pé àwọn màláìka pọ̀ ju àwọn èèyàn lọ pé méjì méjì méjì kan bẹ̀rẹ̀ níwájú ẹ̀ èyí ti kọ́ ẹ̀dá èyí ti kọ́ láti wọ́n ti fọwọ́ tó ń bu wa nù anabi sallallahu alaihi wasallam anabi ní seven hundred thousand malarika bàtà ló ń lọ sí sọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìsọ́rọ̀ ẹlẹ́mìíràn ní ilé ọlọ́run ọba ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tó máa ń wọ bẹ́ẹ̀ ní every day seven hundred thousand ní ọkọ̀ bẹ̀ ní ojúmọ́ anabi ní ìlú abẹ́lé wọ bẹ́ẹ̀ ń lè kò tó ń jáde máa kó wọ́n tó wá tó wọ̀ tó ń jáde kìláàmù every day wọ́n sì wọ́n àwọn màláíkà pọ̀ ẹ wá wo àti ẹ wá wo àti sọ̀rọ̀ àwọn màláíkà ọlọ́run tóbi gan o ní ẹ bá bọ́ọ̀lù bá wọn fẹ́ báyà jà ọlọ́run ló wọ́n bọ̀ jà ọwọ́ àwọn ọmọ ẹ̀wọ̀n ni sẹ́kẹ̀lẹ̀ ń bọ̀ ni òun ló ní nàmúrú lù fi gọ̀ọ̀gan èmi ò rí ẹgbẹ́ kọ̀ọ̀kan lóde rí ọlọ́fẹ́ bọ́ọ̀lù ń jà síta tí ò mọ ìròyìn àkọ́bá àwọn màláíkà lásán pé ó mọ màláíkà fún ẹ̀dàkùn ẹni ẹni tẹ̀lé tá a bá yá kókàn ló mọ̀láìkà àtàṣí wa kó máa sọ wáyé wìí ẹ sì ṣubú àbá mọ̀láìkà kan tọ́lá àti lọ́wọ́ ẹ̀kọ́ ṣe tó. gbàtọ́ ló wà fẹ́ mu inú tó kéré jù ní ẹ̀dá ọlọ́run tọ́lọ́ fi bàjá ọlọ́run tó tóbi rẹ̀ máa ní ní tó kéré jù ní ẹ̀dá ọlọ́run tó fi bàjá àní náà mo dúdú wẹ̀wù rẹ̀ ó dé láàrin tó jẹ́ bá ta ọkà kò ní wọlé wọ́n ní wá ta ọkà ní sánmọ́ láyìí àfa wa lọ gbáà ọ̀gá wa bọ́lẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run sí ọlọ́run sí ní ah! ká àti pamọ́ díẹ̀ díẹ̀ gbogbo àwọn ọ̀nà ìtàkùn ọ̀nà gbogbo àti ó wá fi àlàfo tí ó fi máa mú níbi mú kóra owó dípa dípa ibẹ̀ ni eh, àgbà kan náà ni o kò sọ́nà wọ̀ sẹ́ni àwọ̀. ẹ̀ọ̀kan náà ni àṣẹ ńlọ wà ní ẹ̀yà gbogbo lọ àmì ẹ̀ọ̀kan náà ni kó kó wá wọnú lílọ kó wá gbó lágbárí kàbí lágbárí rẹ̀ àwọn ọmọ ẹ̀ náà pa wọn náà wọ́n ọmọ àwọn àwọn ọmọ ọmọ lẹ́yìn rẹ̀ náà wọ́n kó ògìbò ẹ ó ti dé àyè ó kí mù ó fúnra ló padà sí

ọlọ́wọ́n sọ fún ọlọ́run pé ibi tẹ́ ẹ bá rí báyìí dé ẹ stop ẹ báyìí náà ẹ mọ́ tẹ̀síwájú wà ní ẹ̀mọ́ bá kí ẹ̀mọ́ nígbà báyìí ni lámọ̀ tẹ́ fún àlù bẹ́ẹ̀ bá wá kọ́ àti ìfisẹ̀ àbàyà ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀wọ́n lọ́sùn máa ń yà rìbá ẹ̀yìn wa rí àtúnjẹ rìbá tọ́wọ́ ń bẹ́bá yà rìbá ibi rìbá ń lọ́rùn ìyà jọ wa ẹ̀wọ́n lásìkò Ọbásanjọ́ ìlú wọn láyá wọ́n lówó táyá gan rí èyí tó wá délé rẹ̀ gan ó ti ju dédé owó táyá bẹ̀rẹ̀ náà lọ olóòtúsọ ẹ̀rọ fẹ́ lómi ó kà fòkòsó ọlọ́run sọ àwọn ẹ̀wà so ẹjẹ́ bẹ̀rù ya ọlọ́run bá títí di èèyàn so nínú àwọn màláíkà àwọn tagbọ̀rọ̀ wọn pa wọn pé àwọn màláíkà ọlọ́run bá òun náà màláíkà mẹ̀gáì iṣẹ́ tó ń ṣe tiẹ̀ òun ní mójútó òjò tí ń rọ̀ àti gbogbo orúkọ ti jáde pátápátá iṣẹ́ tiẹ̀ òjò tí ń rọ̀ àti gbogbo orúkọ pátápátá iṣẹ́ tiẹ̀ rọ̀ kún fáyọ̀ fún ọlọ́run bá òun ni nǹkan fẹ́ràn àní tó ní òjò fẹ́ràn ló ti jáde. kí wọ́n ní àwọn sámọ̀ àǹfààní táwọn jẹ níbi àǹfààní tó mi yóò rí níbi àlìmọ́ bíi màláìka àǹfààní pọ̀ gan o. hunaka alfawahidu aldunyawiya والفواهد الأخروية àǹfààní méjì ní bẹ́ẹ̀ fi káńgbà gbọ́kọ̀lọ́ màláìka àǹfààní alákọ̀ọ́kọ́ àǹfààní tayé tẹ̀lzimu pé bẹ́ẹ̀ gbogbo ní abẹ́ sí láyé tí ẹ fẹ́ wá successful láyé ìyẹn gbọ́dọ̀ ní ìyẹn gbọ́dọ̀ the zone wọ́n mọ̀ tó yìí wọ́n mọ̀ tó yìí ọlọ́run ní kọ́ alẹ́kọ̀ọ́ ni kèé sí bọ́lọ̀ bá nídìí àdísítàǹtì àwọn èèyàn bó ṣe tóbi tó tó tó ti tó fẹ́ àbákà náà lè kẹ́kọ̀ọ́ pé gbé ìbá bẹ́ẹ̀ sí nǹkan láyé máa ń létò ní ìwọ náà lọ́ọ́ rẹ̀ alẹ́sẹ́lẹ̀ ìwọ náà mọ́nẹ́jà ìwọ náà mọ́nẹ́jà ìwọ náà tó máa tà ìwọ náà tó máa wá kí ni wá ọ̀kú ọ̀hún sì ní rèrè ní ẹwà wọ́n ti bá lọ́la ilé ìsìn ayé alùbátọ̀dọ̀ náà ọba ní ẹ̀yìn yìí mínísítà ni wọ́n mínísítà ti ẹ̀ mọ́mọ́dún tẹ́kọ̀ mínísítì ti wa kódà náà ilé wa ká ní ètò bẹ́ẹ̀

ṣé ẹ̀ka lómi àbí ẹ̀ka lómi ṣé àti bẹ̀rẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àǹfààní tó wà mẹ́rin eléyìí láǹfààní ti ti ayé káwọn àti lè tó ìsẹ̀mí ayé wa. àwọn ìsẹ̀mí ẹlẹ́ẹ̀kejì àmì àǹfààní ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́ mẹ́ alẹ́ ẹ̀yìn bẹ̀rẹ̀ tó wọ́n ti láhìí subhanahu wa ta'ala yóò jẹ́ àmà pé mọ́má sọ fọ́nà ah, bá ah kí má lọ́nà tóbi ó tóbi ó tóbi tóbi eré ti wú àwọn ìdá báyìí gbàdúrà wá dá wọn kò dá wọn látara rin ẹgbẹ́ àmàlẹ́ka yìí sọ́ọ̀bù tó kò dá wọn látara rin látara kí ni mẹ́nu ìmọ́lẹ̀ ló fi dá wọn láyé kọ́ wọn òyìn ìjà máa bá màláìka ṣe tó pàtàkì lọ àwọn tí wọ́n di àlárà sí ọlọ́ọ̀bá mú àwọn mẹ́jọ àwọn màláìka mẹ́jọ ni wọ́n di àlárà sí ọlọ́ọ̀bá àlárà sí ọlọ́ọ̀ ibẹ̀ náà bá wà èrí aláàṣì ni wọ́n bá wà ibi táwọn ní gbọ́rọ̀ àdúgbò tẹ́ pé bóun náà ṣe tó bó bá ti hẹ́bì tó òun ni tí ó gbé mú tótó lábẹ́bí ẹgbẹ́gbẹ́lé ẹgbẹ́kọ́lé alájà méjì in tí ó di mú sáré àdéjú ẹgbẹ́kọ́ alájà mẹ́ta mẹ́rin márùn kàwátà síbẹ̀ àdísì ìyàwó Aisha àwọ̀tí aláwọ̀ àmì Jabir ó ní àwọn màláíkà tí wọ́n di àlálà mú mẹ́jọ ni wọ́n ó wá fẹ́ tó bí òun wọ́n ṣe tóbi tó àmọ́ kò wọ́n ṣe lórí ẹgbẹ́ yé wa ó wá ní màláìkọ̀ kọ̀ọ̀kan nínú wọn láti ìdíkà rẹ̀ àlàfo tí ń bẹ láti ìdíkà rẹ̀ síbi etí rẹ̀ ó tó ìrìn tí ẹ lè rìn fún seven hundred years ọmọ wọn sọ lẹ́ẹ̀kan pé ẹgbẹ́ epo ní èrò ló ń sọ sẹ́yìn bàálù ní ẹgbẹ́ epo sẹ́yìn ẹ̀sìn ní ẹgbẹ́ epo sẹ́yìn èèyàn ní ẹgbẹ́ epo ní tó kéré nínú ẹ̀dá ọlọ́run tí máa ń rìn ìṣèlérà mẹ́mbẹ́ ká ní àlàfo tí ń bẹ láàrin ẹ́ ìdíká sí àyè ẹlọ́pọ̀ náà èrè àtàrẹ ìdíká tó lábí àyè sí ìrìn tèmi àti tiẹ̀ kí láàrin sẹ́kọ́ndì àlàbí ẹgbẹ́ ẹ̀bá bẹ́ bí ìrà bẹ́ ní ìrìn seven hundred years tí ó mọ̀ lọ straight yóò tó ẹ̀ṣẹ́ kò káwá ní èjìká màláìkà èèyàn alábòtí mẹ́ láàrin èjìká màláìkà ẹ̀rọ kan náà náà di àrárá tí ọlọ́wà mú sí ilé tí wọ́n alábò lásán ó tó ẹ̀ṣẹ́ kò wọ́n lọ́wọ́ àrí ó wá kó eré rẹ̀ ó wá kú bọ́ọ̀lì wọn àwọn mẹ́rin bẹ́ẹ̀ náà rí aláàṣẹ wọn bá wọn á kí àwọn ọba tóbi ẹlẹ́kejì yóò jẹ́ àwọn ọba lágbára táwọn ìyàgbára náà ọba ẹgbà tó bá lọ́kọ́ márùn ìyàwó tó lágbára láyé táwọn ìwọ́n fi bẹ̀rù wọn ọmọ ẹ̀yìn wọn wọ́n máa ṣe bọ́ọ̀mọ̀ ẹ̀yìn sí ni àgbàgbàjá rẹ̀ wọ́n yà kó kílódé ó ní ọmọ ogun ó ní ọmọ ogun àwọn ọ̀pọ̀lọpọ̀ bá ní agbára lóòótọ́ nígbà lágbára gbé ẹwọ àwọn tọ́nà bá dáná àmàláyíká pé agbára tó lè tóbi dáwọn ha ah, ọlọ́ba tóbi ó sì ní agbára sínú àwọn àǹfààní sí ààrẹ látara al-iman bil nínú rẹ̀ shukru Allahi ta'ala ala inayatihi bi bani Adam ó yẹ káwọn bẹ̀rẹ̀ ènìyàn fóorí rẹ̀ pé ọlọ́pàá alẹ́ gan ẹwà màláìka tó wọ̀ padà ẹ̀yà tí mi àti ẹ bèrè àwọn kan ní sáà táwọn màláìkà sáà àwọn èèyàn nìkan ni àwọn èèyàn nìkan ni màláìkà sáà bá ti jẹ bá ti mú bá ti lò gbogbo táwọn lẹ́wù yìí àwọn màláìkà tọ́lọ̀ àwọn màláìkà tọ́lọ̀ fi síbi ètò òní lójú ọ̀rọ̀ fún wa ẹ̀wù tá a dá táwọn ọ̀kílẹ̀ fi sí yàmá òwú ni wọ́n ń gbin òwú ni ta ló ní wọn ọlọ́run ta ló fi síbẹ̀ mìkàí ló fi síbẹ̀ ó yẹ ká máa ọba. ọlọ́ọ̀ba ọba sọ ọdún fúlàtù kan pé ọlọ́ọ̀ gbogbo tó ń dá bójú sí rọ̀ gbogbo ń jáde ó ní màtí àlákùn wálé àmì kan ọlọ́ọ̀ mo dá máa jẹ́ fún yín àtàwọn dábàá yín àwọn náà wọ́n ń sáàbù wa àtàwọn dábàá wa ni bá rárá àwa nìkan náà sáàbù dábàá wa táà ń tọ́jú náà bóòlù padà kódà padà sí bẹ́ẹ̀ jẹ́ ń kọ́ ẹ̀ẹ́ta ni wọ́n wọlé ìwé ní kọ́lé àwọn ọba ọ̀fẹ́ ẹja tó kọ́nà ọba ọ̀ òun ló ń yọ káyé rọrùn fún aláti dé àwọn kan wọ para wa fọ́ àpáta tí ọlọ́run ọba fi àwọn màláìkà síbẹ̀ pé àwọn ọmọ níbi adámọ̀ ara tí wọ́n fi sẹ̀mí tí wọ́n fi sẹ̀mí tí wọ́n nídìí láti fi sẹ̀mí wọn títí eruku òní tó wọ́n sì sẹ̀mí mọ́ àbí títí eruku tó wọ́n sì sẹ̀mí mọ́ níṣẹ́ tó gbé àti kánjú àti pọ̀jù àti kánjú àti lè ta lọ ọ̀dà ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ kan máa da ọ̀dà wọn wọ́n wá nídìí láti láti wọ́n fi pọ̀ tí wọ́n fi dé ọ̀dà wọn òun àpàlà tí wọ́n ń fọ́ àmọ̀ láìka fífọ́ rẹ̀ fífi rọrùn fún wa àmọ̀ láìka tó fi jẹ́ pé ń ta kìbọ́ọ̀lẹ̀ tí fi ń fọ́ tí ní mú nǹkan jáde àmọ̀lẹ́ka náà fi sílẹ̀ bẹ́ẹ̀ náà ni àpáta tẹ̀ rí olùgbé pé káwọn bẹ̀ lásán ká fọ́ kó fọ́ agbára wọn ọ̀gá ni a tó bẹ̀ ká fọ́ àpáta sọ àmọ̀lẹ́ka náà fi sílẹ̀ ẹja máa dúpẹ́ bọ́ náà bá wọn káyọ̀ máa sì fi ìjọpẹ́ yìí ká máa ṣe àfihàn rẹ̀ bákan náà nínú àwọn àǹfààní tó wà ń bẹ́ẹ̀ محبة الملائكة على ما قاموا به من عبادة الله تعالى أه فيقال فيها الملائكة ترى أنا نسلون قال لي فيها بولا تلي فيها nítorí pé nínú tí mùsùlùmí pàtàkì ní pé gbogbo ẹgbẹ́ ajẹ́ ní ọlọ́run agbọ̀nmọ́ nífẹ̀ẹ́ wọn èyí tàbí kó lẹ̀ ara ìbáwọ̀ ẹ̀mọ́ láyéká yóò jẹ́ àwọn ẹ̀mọ́ sọ iṣẹ́ wa yóò já lè máa sọ iṣẹ́ wa táǹtì láyé ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ gbogbo ń ta bá sí àwọn àkọ́kọ́ kalẹ̀ dáadáa ní àìdáa ní ọkọ̀ a lè máa sọ ọmọ nítorí wá sí wa àwọn ọmọ nítorí wá àwọn ọmọdé sí tó mú ọkọ̀ kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì yóò já mọ̀ pé bàbá kù láyé yìí tó máa sọ sínú kòtò àwọn ọmọ bàbá wa mẹ́rin tabawa kan hàn alẹ́ mọ̀ ìwà dáa tabawa láyé ìwà tí ó dá láyé ìmọ̀ lábàánú sàrípa ni àwọn kan bẹ́ẹ̀ mẹ́wọ̀n ẹgbẹ́ ìṣẹ́ láyé kiri bàbá àmàláyíká kiri bàbá àwọn pàtàkì torí wọ́n lúyàn ẹni tí ò bá rí béèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tí ò bá rí sípọ̀ wọ́n lù ú àlẹ́bí wọ́n kò gbogbo lérí tó bá ké gbogbo lérí yóò wá ké tó kéré o anábì ní kò sí ẹ̀dá ọlọ́run tí ń pẹ́ láyé tí ò ní gbọ́ ibi rẹ̀ ìlà àkàlà yìí ìyìn àtàjà nìkan ló ti gbọ́ bẹ́ẹ̀ ó ní òjé kábẹ́rù sáré àwọn ẹ̀dá bẹ̀rù kankan ẹ̀yà wà mí sáré àtúmọ̀ rẹ̀ sí ìlú ìyẹn ti kú bá ẹ̀rọ mi bọ̀ wáyé bọ̀ wá ẹni mọ́ wáyé sí lọ ó sì yẹ pé ọ̀dọ́ ẹ̀kọ́ lè lọ́tọ̀ pẹ̀lú ìdíkù nínú gbẹ̀gbẹ̀ nípa bísíǹsì ní sáré ẹni kábẹ́rù ẹn ọ̀sọ́ ti gbọ́wọ́ fún ní ìgbìsàrí ọ̀rọ̀ tí owó kò tí wá síbẹ̀rù mọ́ kò síbẹ̀rù mọ́ láyé ọ̀ kò síbẹ̀rù mọ́ láyé bẹ́ẹ̀ sì ni tó yẹ káwọn pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ tẹ́ wá sí fún àyè bàbá wa lẹ́rú tẹ́lẹ̀ kan bá kú lẹ́gbẹ̀ẹ́ wọn nìkan ló bà wá sẹ́ẹ̀rì ràbàrà bá péyàn kú lẹ́gbẹ̀ẹ́ yẹn ó yẹ kó mọ wà lára yẹn láàrin kó lọ lọ́nà bá àwọn ọ̀rẹ́ sírísì náà fi fún wa ń sáyìn pé mo lágbára gan kò ní fà rẹ̀ sẹ́nu mi kò ní fà rẹ̀ sẹ́nu mi ẹnu mi dáadáa ní wọn káàkiri ìdí mú wa pé yóò ṣe jẹ yóò ṣe mú ní wọn káàkiri ọlọ́run apá ní ẹsẹ̀ náà ìkan náà àwọn ẹ̀yà tó kú ní yọ tọ́sídẹ̀ẹ́ tó lọ yìí tọ́sídẹ̀ẹ́ náà kọ́ ni òun lọ kọ ẹ̀sáàmù ní sáyà ó lọ kọ ẹ̀sáàmù sáyà àbí kí ló bá lọ sáyà bí sì dáyé ń bá parí yunifásitì náà kọ́nà tó rí wọlé kó sì báyìí léṣe máa wọlé máa sáàbù ìṣàwọn kẹrí ìdílé ṣiṣẹ́ kó sì máa sàrẹ́ àwọn àwọn báyìí náà rí lọ́sẹ̀ náà ìdánwò lọ́sẹ̀ ọ̀rẹ́ gbèsè ṣùgbọ́n tó lé ọlọ́run gbé kalẹ̀ kó mọ ẹgbẹ́ wà sí wọn àlè wọn láyà àtẹ́kẹ̀ wà sí wọn lónìí àtẹ́kẹ̀ wà sí wọn lónìí ọlọ́mọsà àwọn kan wà bá ọlọ́mọsà àwọn kan wà ọlọ́run jẹ́ kí alukur'an jó lè máa rọ kàn wá lọ wá síta ń gbọ́ jó lè máa rọ kàn wá lọ ọlọ́run máa rọ kàn dá o ọlọ́run máa rọ kàn wá lọ ọkàn wá lé ó ti lé ọlọ́run wọ́n sábà wọ̀ fún wa rabaraba ń ní ọjọ́ kan ẹni wá pẹ́ lára ẹ̀ ẹni wá pẹ́ lára ẹ̀ níjọ́ tí kan náà kú náà ilé ah, ọjọ́ ìṣú ìṣọ̀mọ́lẹ̀ tó bá ti dé kọ́ọ̀tì kọ̀ọ̀kan àtàlẹ́ káṣí wà ló bẹ̀rù nítorí tó lọ́pọ̀ sí àná ó ní mọ̀ bọ́yá yìí ó tó dìbọn tó bí ó tó dé wọn tó ní ẹ̀kọ́ tó kó tó wọ́n sí tó bí tó bá ọ̀rẹ́ rẹ̀ ó tó tó gbà pé jíjọ́ kejì ó ti sọ́rí rẹ̀ àmọ́ tí ẹni tá lè kọ́kọ́ ọlọ́ ìmú lè mọ́sàrò ìmú wa lọ lè púpọ̀ débi pé ràbàràbà kú tẹ́yìn kan kú lẹ́gbẹ̀ẹ́ wa kèé ju wákàtí kan lọ́mọ ẹ̀fọ́ tó bẹ̀rù náà àníbíkà ti máa tẹ́sí máa sẹ́gbẹ́sàárè lọ́wọ́ sẹ́gbẹ́sàárè lọ́wọ́ àwọn yóò máa sọ ọ́n tó yẹ kí wọ́n sọ ẹ̀rọ tó máa dẹ́sẹ̀ ìbẹ̀rẹ̀ mi àlẹ́ rẹ̀ ó pè é èyí pọ̀ náà pọ̀ náà pọ̀ náà á ah, sẹ́yẹ kọ́ fífọ́nù tó bá jẹ́ ìgbé ìwọ́n lápapọ̀ síbẹ̀síbẹ̀ náà yóò tó ọmọ síká kánjú ẹgbẹ́ ìtàdìjà rẹ kọ́lọ̀ lè fi àwọn èèyàn síbẹ̀ kọlọ̀ bá rẹ̀ tó fẹ́ sí láyé ẹni wọ́n lè ọlọ́run sàrẹ̀ ẹ̀mọ́ ọlọ́run ẹ̀dàpẹ̀ ká mọ́ tọrọ rẹ̀ kọ́lọ̀ ohun ẹ̀mí wa èmi ti lè jù òun ni ò ní kí bí kú sí ń pa tó láwọn èèyàn gbẹ́gbẹ́ wa kò já nílì rẹ̀ kò láàrin ọsọ́ kan jọ méjì yóò ti kan lójú wa kátó wọn bá ti ẹ lọ ọlọ́run sàrẹ̀ ẹ̀mọ́ ọlọ́run àwọn tó ti kú yìí náà bàbá àforíjì wọn ọlọ́run láyé ìtàkùn wa ìṣẹ́lẹ̀ ìtàkùn wa ọlọ́run على لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته 1 2 3 4 5 6 7 8 9 lánàá ọlọ́gbọ̀n wọ́n á dínú wa ọlọ́gbọ̀n ní ọmọkùnrin ọmọkùnrin láti láti àásìkò ọlọ́run àtọ́jú ọmọ náà lára ìlà ìdàlà sí lára wa ọlọ́run sí lẹ́lẹ́sìn ọlọ́run èésù náà lọ sí o lára ìlà ìdàlà gbogbo tó gbálẹ̀ náà láwọn ẹ̀gbọ́n ọlọ́run lọ́wọ́ àtọ́jú ọmọ náà gbogbo tó wá fẹ́ kọ̀ọ̀kan wa náà sábà àtọ́jú ọlọ́run lára ìlà ìdàlà lára ìlà ìdàlà gbogbo àti àti ìrànwọ́ ra sẹ́fẹ́ gbogbo tó bá ti fọ́ ọ̀sẹ̀ wà tọ́jú wọn lọ náà wà wọ́n wàlẹ́kùn sálà. Fifteen. Ẹni tó wá ń jẹ́ bí sọ̀rọ̀ láyọ̀ wá ní iye tí kọ́mpútà ń lò tó bá wá ní gbé twenty of hundred and thirty seventy thousand seventy thousand yẹn iye tó kọ́mẹ́nà tàbí ẹ̀ náà wá sí ọ̀gbìn àwọn ìṣòwò tà fún ẹ̀ tó bá wá nílẹ̀ fifteen million lọ́sọ̀ olùdókòwò yọ owó máa ní ẹ̀kọ́ then kọ́mẹ́nà wọn fi ẹ̀ ní sáà tó ń kọ́ sọ́nà ìṣèlú. ó lè lù ó lè lé yòó ìyẹn ni pé kọ́pì tẹ́ pé wọ́n gbélé jáde bóyá fẹsẹ̀ tán ló kún nǹkan tà nítorí wọ́n fẹ́ ta ìta twenty ní ọ̀tà ọwà yóò márùn ọ̀rọ̀ sàpò kò làbò kọ́pì kò dá owó tí ó dábẹ́ yẹn ṣe mi tó kí wọ́n wọ́n ti yàn ta nù tí wọ́n ti sè àfitì ní wíyá di àmọ́ tàtà àmọ́ tà tó ti máa ọ̀rá àlọ́ kí ó kà máa láàánú agbákámúlì agbákámúlì tó bàbá rẹ̀ máa ń rí rí ọ̀kú ní ìlànà ìjọba ọ̀pọ̀ bàbá wáyà sí báwọn lérí ni so àwọn agbákámúlì tó bá jẹ́ pé kọ́mpìnì ni wọ́n ń sí báwọn so iná là ń sọ ọ̀pọ̀ máa ń rìn sẹ́dù ẹ̀dù rẹ̀ sọ́dọ̀ kọ́mpìnì iná lè sọ bẹ́ẹ̀ yóò ta lẹ́nu yóò ta three five fifteen ní wọn bẹ́ẹ̀ iná lè sọ bẹ́ẹ̀ three thousand five ní kọ́pì ọ̀tà ẹ tó fẹ́ràn pẹ̀lú náírà. ìyá ni márùn án kọ ìgbà àtàlà ló márùn. mọ́tò tí ó kù tó bá kún twenty ton ọ̀dẹ́ ìmọ̀ alẹ́ ìwà àgbẹ̀ rà ọ̀dọ̀ twenty ton dábìí sí kí mọ́tò yẹ kú. ok ẹ̀kọ́ mọ́tò ń lè tẹ́lẹ̀ náà máa ń sí àhá. ọ̀tí. fifteen mọ́tò lè gbà ẹgbẹ́ ọgbẹ́ ra náà yóò san twenty owó twenty náà ló lọ bá nǹkan fún mi. tó bá yẹ pé mo ní ọ̀la sí ilé ìsọ̀rọ̀ tó ti lọ kù lọ́yọ̀ ọ̀gbẹ́. olè náà lè jẹ́ náírà tù. ayọ̀kọ̀ sára ló la. Ìjà ọ̀la kan náà máa wọ bàtí àwọn akúntàn náà fọ gbogbo ẹ̀ sáwọn màláíkà sáwọn àwọn wà lìjẹ́ náà ni nínú tí wọ́n àwọn ìbẹ́nu wọn ẹ̀tọ́ wọn fẹ́ parí ó parí àmọ́ àwọn kan ò ní parí táwọn sì sẹ́kù náà màláíkà tẹ́pẹ́ lópin ìgbà tí àlìjẹ́ náà bá ti ń jẹ́ àlìjẹ́ náà tí iná sì ń jẹ́ náà àwọn ní kú òun náà màláìka kọ́ sínú àná ọ̀tẹ́nà àwọn màláìka tí wọ́n ń sọ ẹnu ọ̀nà náà àtàwọn àtàwọn àtàwọn ń sọ ẹnu àìjẹ́nà àwọn ilé ìwòsàn nínú àwọn ọlọ́wọ́ tàbí sọ so àìjẹ́nà àwọn màláìka ò níbi ẹsẹ̀ kàlàmásẹ̀ táàbílẹ̀ àìwọ́n náà lọ so àìsí àwọn ìrírí ẹ̀rí fún pé wọ́n wà àìjẹ́nà ló wọn kò sí ọlọ́wọ́ tàbí sọ. Number three. Wa alaikum salaam. ẹni Okay. Okay. Okay. Ọ̀nà ẹni tí ń ṣe kọ́sùn ẹgbẹ́ nínú ti ẹ̀ mẹ́ta rẹ̀. Smuggling mẹ́ta, àwọn àwọn yóò di méjì Èyí tó bá jẹ́ méjì sí wa méjì náà. Ẹni tó tí màá kí méjì náà ni àmọ́ kálọ̀ ló tò lẹ́yìn ìmáàmù yóò ké pé tàbí bó ṣe wúnù tàbí ọ̀nà ìmáàmù yóò kí méjì àwọn ẹni tó wà lẹ́yìn òfà àwọn àwọn sọ kí wọ́n padà àwọn kálọ̀ òun kírun lẹ́yìn ìmáàmù ni yóò kí pé tó fi ń kí lẹ́yìn ìmáàmù wallahu ta'ala alam èyí lórí ilẹ̀ fún ọ̀rọ̀ nọ́mbà fọ́ wàá kò sára fún wa tó ga mọ́sálásí tí wọ́n ma àyè ìmáàmù tó ga jù tàwọn èrò ẹ̀yìn òkú lọ inú mọ́sálásí bẹ́ẹ̀ àkọ́kọ́ ni pé tó lẹ́tọ̀ọ́ fún mọ́sí bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ káyé kí àyè ìmáàmù kó kéré kó ga jù kò sí bákan náà ní ìsìnkú ok tábà wá ní pé àwọn mọ́sálásí tí tí tí mọ́ ọ̀gá ju ti àwọn ẹ̀kọ́ lọ kọ́ so èyí ò ní kí ẹ má kí wọn bẹ́ẹ̀ èyí ó kọ́ pàkíyèsí wọn pé ọ̀gá yóò kó kó kó affect irun tá a fẹ́ kí tí wọ́n ẹ̀rẹ́ sí ní so kó affect irun àwọn tọ́kàn wọn máa dùn fún gbogbo jẹ́ kó wà nù á láwọn sàdára lẹ̀ nínú ẹ̀sìn mi but kó affect irun wa wallahu ta'ala a'lam number five six number five now. Sure. When you convey, you take only three drugs. Eh? You take only three drugs for prayer. This is something that normally they will have. So the two sisters will be there. I'm not saying that for them to ask who is praying and for them to ask who is praying because that is one of the things that is most important that the Prophet normally warned us about so that when he is later, this person is dead. Whoever is going and who is going him, he has to do it. Na wọ́n nìkan tó yẹ kí á máa gbìyànjú àti gbìyànjú àti máa ṣe rẹ̀ tabalẹ̀ tó kú nu wa báyìí tó yẹ ká jẹ́ pé ẹ̀mọ́ta ní ẹni ìjẹ lówó ó máa ṣe ó máa sọ pé ta ìjẹ lówó àbí ká ní òun náà jẹ ẹnì lówó so that a lè gbà fáwọn mọ̀lẹ́bí rẹ̀ èyí tó ẹ bá jẹ lówó tábà ìbá mọ̀lẹ́bí rẹ̀ lè san wọ́n san tó bá lè san sẹ́pà lọ kírun sí lábọ́n lè sàárẹ̀ náà ni asàdúrà rẹ̀ fi sàárẹ̀ rẹ̀ bọ́n sàárẹ̀ náà ni tó bá jẹ gbèsè wá rèé àwọn àdúrà yìí ò sàfàní fún ṣe ìtọ́jú ẹ̀ká máa mójútó ni ọlọ́run sàmọ̀nà wa àwọn tí wọ́n sì ti kú sí náà ń ṣe ara ìkẹ̀rí àwọn àtàwọn ọmọ lábáyà jẹmi ló ẹjẹ kí àwọn tí wọn jẹ lóṣù mọ́sálásí ẹjẹ ká mọ àwọn jẹmi ló tó bá kọ wá yáàfì rẹ ni yáàfì rẹ nínú ẹgbẹ́ náà kò ní nìkan yíṣu ẹni kankan nínú àmọ́ ti yáàfì rẹ yáàfì rẹ bá náà ni kò yé èyí sì ti ju rẹ ẹ̀kọ́ ńláńlá ni ìyẹn ti ju rẹ pé ẹ̀rí ó sì á sin ẹni tó tó lówó. àníbà Muhammad sallallahu alayhi wa sallam àníbà pé ta lẹ́yìn jẹ lọ́wọ́ àníbà ń bẹ anábì ò ní sọ pẹ́tọ̀ ọmọ ìyá ẹ̀nà sáré lẹ́sìn anábì ní sọ pé ó jẹ lábáyára anábì tí a ti wá san wọ́n ti san kọ́dà ordinary dinner méjì lẹ́nì kan ló jẹ dínàrù méjì anábì kí n sí láwọ àwọn arẹ nìkan náà wọn sàábì àná jẹ àbẹ ọlá òun san owó tó jẹ owó ẹ ti kú lọ́rùn ẹ̀nìyàn ó ti kú lọ́rùn ó ti wà lọ́rùn ẹ̀nìyàn àtúbàdà alẹ́bìlẹ́rì mi mọ́ sán kẹfà nẹ́bí mọ́ sán lápò ara rẹ̀ tẹ́lẹ̀ bá ti kú alẹ́bìwá tọ̀ ẹ̀yìn ẹ̀wọ̀n sán láti lábọ́yá o so olóbi ẹ̀ká máa sọ fúnra wa àwa náà jẹ̀mọ́ ẹ̀tọ́ lọ́ba ara sẹ́lá sí ní inú wọn ta fẹ́ ló jẹ ìbígbóná kọ̀rẹ́ ń bẹ̀ ìbínà gbé tó ọrẹ́ five naira fifty naira kò sí tó àwa ò ní rí ah,

èyí wọ́n ká a sì ná sáfẹ́fẹ́ sí àwọn ọ̀rọ̀ olórí ẹ̀ ẹ tí nǹkan tí wọ́n náà gbé ẹnìyàn náà wọ́n náà á jẹ lówó kíkà gbọ́ sọ á lè gbẹ̀fọ́ yẹ kó lọ́wọ́ rẹ̀ ká fáwọn àmọ̀lẹ́bí rẹ̀ jẹ́sàkùn lọ fẹ́ràn. nọ́mbà six ọ̀rẹ́kùn sára nọ́mbà kí ni wọ́n náà six náà. Ìmọ̀ kí wọ́n yẹn lọ́sàn-án ok na. ẹsẹ̀ tí a máa ń kí ọ̀rọ̀ mi zoro àti àwọn tí a máa ń kí rákàrà ọ̀ àkàkà mi dára ọ̀ tí a máa ń kí rákàrà mi lẹ́yìn tó. nígbà rákàrà mi ní ìlú láti ṣé ìjọba sókà mi lè máa tẹ̀ àbí ọ̀rọ̀ náà. ok ó tó ó tó. ẹ̀yin ìlú alákọ̀ọ́kọ́ ìrún táwọn kí sókùlà ṣé dùhà ó sì ta àdúrà táwọn fi sí òun ní sáwọn sí aláwọn kan láti nà àfà bọ́t kò sí tẹ̀lé fún un tí ó bá ní sí àní sí ẹlẹ́ẹ̀kejì irun zúrí àti irun asri rákà ẹlẹ́ẹ̀kejì táàkì mẹ́ ẹlẹ́ẹ̀kẹta àtẹ́lẹ̀kẹrin tí a bá ké fatiha a ké súra sí a ké lásán bó lè pa ara àwọn ẹ̀gbà wọn ilé kọ̀ọ̀kan gbà míì alábi àwọn ké súra sí àwọn fatiha ìgbẹ̀yìn méjì àmọ́ tó ti rí ni pé rákè ibi méjì ìgbẹ̀yìn méjì tó gbẹ̀yìn láti alásán ní ìyọ́kè ọlọ́run ta àlàmùsọ̀ nọ́mbà sẹ́wọ̀n. tẹ̀lifíwọ́tò tẹ̀lifíwọ́ àdébí ìyọ́tà wọn tó sókùlá mẹ́rin ló kọ́ mọ́ jù ní wọ́n àbúrò àwọn àdúrà ẹ̀wọ̀n tó lójú mẹ́rin lọ. but níbi tẹ̀lifíwọ́ kábàrà ẹ̀yẹ kẹrin bó la ẹsẹ̀ lẹ̀ àwọn àkúrò ní tẹ́bàtì kọ́bà ilẹ̀ kẹrin ẹ̀kàn dákẹ́ díẹ̀ ẹ̀ sàlámà àwọn àkúrò ní ẹ̀ sàdúrà fún àtàrà jẹ́ aláyè so méjì èyí apá bẹ̀rẹ̀ àwọn afá àlùmí méjì mú kí àwọn afá kan nù bí afá àbílẹ̀ báàs ọlọ́run tààlà àwọn ní ẹ̀kàn dákẹ́ díẹ̀ tó wà lẹ́sẹ̀ so asopọ̀ sí láwọn afá náà táwọn sọpọ̀ tí wọ́n láwọn àkìrò àwọn afá kan ní èyí ó sàdúrà fún àtàrà láyé nínú àwọn tó lọ síbẹ̀ tèmi Al-Albani rahimahullah àtàwọn mọ̀dáyé bíbí náà lẹ́yìn but àwọn tí ẹ̀rí kan lórí àbáwọn méjì jọ ń lò ẹ̀rí kan but ẹ̀rí tó kí àbí ẹ̀rí ò ní pé ẹnìkan lọ́wọ́ kí lẹ́yìn kan àwọn sàábì àlùsànlọ́ àlùsànlá nígbà tó wá kí lákẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ká kábàrà ẹlẹ́ẹ̀kẹrin ó wá dákẹ́ díẹ̀ ó dákẹ́ lọ́gbà díẹ̀ ó wá sálámà ó wá ń sàlàyé pé bá nàbì ti kinu ó wá ní ànábì ìgbà tó kí kábàrà tó yẹ lẹ́yìn kẹrin yẹn ànábì yìí ṣe àwọn àfọwọ́pọ̀ kan tí wọ́n ṣe tó ìwáyà rẹ̀ wọ́n bẹ́ẹ̀ ọlọ́run tí a àlàyé sọ wa. nàmbà sẹ́wọ̀n kúrọ̀ ẹ̀yìn kí nàmbà ìlọ́nà tó ní táìmù nàmbà sẹ́wọ̀n àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ bọ̀lá. tí ẹ bá ní ok àgbàdo àwọn sọ pé rí ìbá púpọ̀ àwọn ọmọ sínú àwọn máa ń gbà bá ti máa ń gbà lónìí àti igi kẹ̀kẹ́ nàpẹ́ àtẹ́pẹ́ bá ti máa ń gbà wọ́n ní kí ni ìdájọ́ lórí rẹ̀ sí kò bọ́ síbi rìbá kò bọ́ síbi rìbá tá a bá sọ́ra kò lè bọ́ síbi rìbá mo ra mọ́sínì yìí lápèjúwe ìṣó wọ́n kò kan nípa ní lára àwọn ohun tíṣẹ̀lẹ̀ àfaramọ́ nípa ní ṣe mọ̀dọ́rọ́bà náà ń pè nínú ṣẹ̀ríà òun ni pé èèyàn fẹ́ sòwò kan bóyá fẹ́ sòwò ọ̀kadà gbógun àbí kẹ̀kẹ́ aláfíà ní gbógun kò wá lówó tó lè fi rà ó wá bẹ́ẹ̀ ní kí n máa rà inú wa lọ rà á àti mo rà á mi wàá tó tà fún inú wa rà ní three hundred thousand wọ́n á tà fún ní one million naira ṣe èrè ni àbí kò sí Islam ò fi àlà síbi èké ìfẹ́ jẹ́ mi ọjà but islam yìí náà lọ́wọ́ pé ká ṣe rúkṣọ̀ níbi ọjà tata èyí tó dáa àwọn tó ń tẹ̀lé fún yàn ìdíjẹ́ kábẹ̀rẹ̀ náà kẹ̀kẹ́ náírà ti ṣe ọrẹ six fifty one million ó ti pọ̀ jù ẹ̀yà máa sàánà kálíkà ẹ̀yà máa sàánà ma ó kékeré náà ni because kájíkó wúlò fáwọn náà kájíkó wúlò fún wọn tó wà lẹ́sìn náà owó tí wọ́n á fi kún ni wọ́n á lẹ́nu yóò máa san díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí àwọn rẹ̀ náà ó tẹ̀lé náà bẹ́ẹ̀ business nìyẹn ṣe kì í ṣe rìbá àmọ́nà tó lè fi di rìbárì ṣẹ́kúgbà mi máa ń bẹ lọ́fẹ́ ń tání kó sanwó yìí ó lè mọ́ láǹfààní àti san bóyá kò fẹ́ san ó fẹ́ jẹ gbèsè ní ọ̀daràn ní lápẹ̀júwe àbí àwọn ọ̀sẹ̀ tí máa ṣẹlẹ̀ síyàn tí èyí fi hàn rí owó san ṣẹlẹ̀ sí lótọ́ àmọ́ tí wàá mọ́jẹ̀ máa fẹ́ tọ́ wá ti lè fẹ́ lẹ́ẹ̀mẹ́ta ta ọlọ́pàá àtàrí ànẹ́bí ní mọ́jẹ̀ mọ́ àwọn mọ́jẹ̀ tó wọlé pé èyí tí òwò nígbà yẹn wọ́n ṣe pé ọwà gba mọ́sílẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn abẹ́rẹ̀ pé bàbá gba mọ́sílẹ̀ lọ́wọ́ rẹ̀ kó lẹ́sẹ̀ owó tó kù ó tẹ́lẹ̀nù fún wa lẹ́yìn yìí mọ́jẹ̀mú tí ó dá ní mọ́jẹ̀mú tó dá ni pé tọ́ ọba ti rí owó ìsàn tọ́ ń sábì ẹ̀mí ìlera wọn fẹ́mẹ̀ta lera wọn nígbà mọ́sílẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà kẹ́kẹ́ lọ́wọ́ rẹ̀ kí ni wọ́n ṣe bí ìdíkẹ́ ni wọ́n mọ̀ bí wọ́n ṣe lò kẹ̀kẹ́ ọ̀bẹ́ alólòlòkú lóní àbí yóò lò dáadáa náà ni ó yá lọ́wọ́ tí ó ra wá àwọn ara kẹ̀kẹ́ yẹn àwọn ara kẹ̀kẹ́ lápẹjú ìsìn ẹ̀rà ní ẹ̀wà mílíọ̀nù ẹ̀rà bí ó ti wá san bí four hundred ó wá lọ ta kẹ̀kẹ́ ọ̀ bàbá òun ó ṣe ó wá ní kẹ̀kẹ́ ìta ní nǹkan bí eight hundred thousand naira ó ní ìta ní tọ́lá ni èló ti san èló kù tí ó san yóò sì kó six hundred fún òun náà jèrè tó olóòlé tí wọ́n rẹ̀ lókùn ẹ̀tọ́ lè kẹ́kẹ́ lónìí tọ́ ẹni tó ra kẹ̀kẹ́ ẹni tó ra kẹ̀kẹ́ tó lọ ta olóòlé na àbílà ńkọ́ ó wá ta lọ́ra kẹ̀kẹ́ ní wọ́n mílíọ̀n lápẹ́jú èyí sí ó wá san fún ọ̀rẹ́ bá ti sọ náà lọ́kọ̀ ọ̀rẹ́ ọ̀rọ̀ owó sanwó ata lọ́wọ́ tí ó rà wá ọwá mú wá ilé ìwọ̀n rà fáá wọn rẹ̀ gẹ́ ní tílíọ̀nù mọ́ra ti ọlẹ̀ àbádẹ́hà gbèsè ńláńlá ni ọlọ́wọ́ ní kẹrẹ jẹrú ẹ̀ so tàbí tí ọ̀rẹ́ kún fọ́ ó lè lọ sàn pẹ̀lú ó jẹ lọ́rùn tí ó jẹ gbèsè ti ràn rẹ̀ bí ṣe àṣìkalẹ̀ ẹ̀rì bí máa fi kalẹ̀ báyìí yóò jẹ kẹ́ni yẹn náà máa bí ó yóò wà fẹ́ kí a bí ṣe lu kẹ̀kẹ́ ọ̀hún pé tó bá so tí n bá ta kẹ̀kẹ́ yìí lówó tó gegere tí wọ́n òun lè rówó ní àtàràbẹ̀ bó wá lólòkulò tó lálàṣe ẹ̀hẹ́ yíò wọlé lọ ṣẹ̀ríà tó kò sí tó burú ẹ̀ 8 9 nípa iná wàíkú sálàm tó dáa Olúwa wa ọlọ́ọ̀tọ́lá rẹ̀ sọ̀rọ̀ ó súnmọ́ bẹ́ẹ̀ nítorí bí àlẹ́sọ̀ sálá ọlọ́run rán anábì sí àwọn àlìjẹun ó sì fi rọ ọtí wọn náà tó bá rí sí ọlọ́run tí a lànà sí èyàn nínú sọ̀tọ̀ sọ́ọ̀ bọ̀tù ọlọ́run tí a lànà ó súnmọ́ bẹ́ẹ̀ nígbà àwọn màláíkà àkàmà kàmà kọ́ tàwọn àlìjẹun náà ó súnmọ́ bẹ́ẹ̀ ọlọ́run tí a lànà sí tó bí ní hún káàkiri wọn nínú iná mi nẹ́lì mùsùlùmí tó ń bẹnu àwọn tó jẹ́ mùsùlùmí ṣe pé àwọn ọmọ ọkọ̀ tó náà tó ọlọ́run ṣe ti tó ẹ̀rí ṣàmúsọ ọmọ ọkọ̀ tó náà náà ah, Kí lé lórí sí mẹ́ta? Mẹ́ta.

àwa wà ní sáà wà nísìn wò àwa lọ pé kí làwọn àfẹ́sì sọ níbi hadithu láyé táwa lónìí àti mọ táwọn afá sọ níbi hadithu wa rọrùn púpọ̀ three hundred yìí náà ni àfikúra hadithu yìí náà lọ wá ó wà lé wọn lóòótọ́ ṣé hadithu yìí sọ̀hìn ní àbí sọ̀hìn kọ́ wọn àwọn ọmọ fún wa táàdì yẹn bá jẹ́ sọ̀hìn tọ́gbé àdísì yẹn ànábì ṣe lóòótọ́ but àdísì yẹn omi mẹ́rin yẹn ti wá parẹ́ wọ́n lọ́wọ́ pé mẹ́rin lámà ṣe àdísì mẹ́ta mọ́ wọ́n sáàrí àwọn tí ó sàlàyé lórí àdísì náà so kò síjà mẹ́ ẹni kó mẹ́rin wá náà ni tí ó bá ti wá mẹ́rin wá ààrẹ nígbà mọ́ tí wọ́n ti ẹ̀yà tó ń kú sí òpin ìlà ni tí wọ́n ti wọ́n mú wa ara àlàyé tẹ́ ṣe fún wa ní tó ṣe tó síra àti sọ̀rọ̀ nípa nípa wa ní orí bẹ́ẹ̀ ní kan ní ó dájú oníṣẹ́kọ́ rẹ̀ tó fi àkàrà pé ẹni àwọn afáàtà sọ pé àlè ibi kò síta láti níbi kábàrà ẹ̀rẹ́ olùkọ́sára wọn sí adákẹ́gbẹ́ onígbẹ́jẹ́ sọ ní pé àwọn tí wọ́n sọ pé a ṣe ìwà òfin àwárí bí ọdún títà bá ń kírun kò sí àyè tí a ti máa ń dákẹ́ láàbí ṣiṣẹ́ kankan. ẹ mú kíkó afáwà òkèlè ló sọ bẹ́ẹ̀. ojú kílíà yẹbi afáwà òfèmí ọgbọn ìtàlá bàbá wọn sàlàyé nípa rákábà rẹ lẹ́ẹ̀kẹrin níbi sọlátù jẹnẹsà pé àwọn táwọn dákẹ́ wọn táwọn fi táwọn fi gba tí wọn pé sọlátù jẹnẹsà ìbáàdà ní sọlátù ní pé kò wá sí kankan nínú ọ̀rọ̀ pé ẹ kà máa kí n lọ gbogbo táwọn kí n kò sí kankan lọ ti ní ẹ ìpó sí pé wọ́n jẹun wúyẹ́wúyẹ́ máa ń fi kẹ́gbẹ́ ọmọ ìgbẹ̀ta sàwọn fèrè òkun láti lè fi báàkì evidence ni wọ́n rí lẹ́fẹ̀ẹ́ kí bá ilé ìwọ̀n mú alẹ́ rí o tẹ́lẹ̀ ẹ̀pẹ́ ọ̀rọ̀ lakáì tí wọ́n lẹ́nu but wọ́n fi báàkì evidence wọn tí Ọlọ́ni fóònù. Ìyáni fóònù. Ọlọ́ni fóònù. Ọjọ́ ìfọ́sù.